إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أتوقف الله سبحانه وتعالى أطر الصلاة سوى محمد صلى الله عليه وسلم لن تتسوى به mo kí àwọn ọmọ ẹ̀yà lápapọ̀ lọ́kùnrin àti ní obìnrin lọ́mọdé àti ní àgbà abẹ́láwọn subhanahu wa ta'ala àpadà sí aburú kọ́nà ọ̀gá kó mọ́ ti kó tẹ́ sí ẹnìkọ̀ọ̀kan wa kí ó fi ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa rìn lè sí ojú ọ̀nà rẹ̀ oṣù gbogbo wa ní ọmọ àjẹ́ náà wọ́n á kí ní títí àdáyárí فضيلة الآخ الشيخ معروف حفظه الله تعالى اللهم بقدك أن يبتلوا لدادا اللهم سبحانه وتعالى كفي البركة سيما ابن يبيتي مشي ni àdúgbòyí ẹ̀yìn àti àwọn ikọ̀ tí ẹ̀jọ̀ gbé ètò ìdání àbẹ̀lẹ̀ ọmọ subhanahu wa ta'ala fún gbogbo yìí ọlọ́ọ̀bà kí ọkùnrin lọ́wọ́ ó mọ́ pè ní dáadáa rẹ̀ náà ó wájú kí ẹ̀rí ẹ̀sán dáadáa ẹ̀rí àlùbáríkà púpọ̀ ní àtàrà ilé àti àwọn kẹmí náà tí ẹ̀ ń ṣe tó bá dìjọ́ gbé jàǹkì àmì lẹ́ẹ̀kan sí àti yìí kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó bá wa kí bí bá ṣe kí ń lọ ọlọ́wọ́ bá kí ó appreciate fún yín àwọn ìgbìyànjú náà. lẹ́yìn eléyìí níta ní kí a máa fi bára wa sọ̀rọ̀ òun náà ní tí wọ́n pè ní brotherhood the mutual rights and responsibilities of Muslims and its societal effects. Ìjọmọ̀ya ojúṣe àti ẹ̀tọ́ tó yẹ kí a máa ṣe fúnra wa àti ká máa gbà lọ́wọ́ ara wa àti àǹfààní àwọn nǹkan wọ̀nyí ní àwùjọ tí a bá ń ṣe bó ṣe yẹ kí a ṣe é. Eléyìí tí a máa fi bára wa sọ̀rọ̀ níwọ̀n bá àsìkò tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá ní kí ó rọrùn fún wa àbẹ̀lọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣe ní ìjòkó oríire fún ẹnìkọ̀ọ̀kan wa àkọ́kọ́ gbólóhùn brotherhood èyí tí a pè ní al ní èdè lárúbáwá al gbólóhùn àtẹ̀kúnwà iná ní èdè lárúbáwá àwọn afọ àwọn a máa sọ wípé nǹkan tí wọ́n yọ látara áhà àbí látara áhà ló áhì òun náà ni kí èèyàn múyàn ní ọmọ ìyá kéèyàn múyàn ní ọmọ ìyá òun náà ni ara ẹni wọ́n ti yọ gbólóhùn ọ̀húnwà bákan náà lárúbáwá sọ yí pé áhà bẹ̀yìnàhùmá yàní kọ́ọ̀nà bẹ̀yìnàhùmá ìtumọ̀ eléyìí òní pé ó sún àwọn méjèèjì mọ́ra wọn ó sún nǹkan ó sún mọ́ra wọn sùn wá ní kí ni áhà bẹ̀yìnàhùmá kéèyàn sún nǹkan méjì mọ́ra wọn so tá bá sọ wípé àkáàwò àti ìtàgádọ̀wò sọ̀rí kan ó mú ní ọ̀rẹ́ àbí ó mú ní àhàn ìtàgádọ̀wò àhàn ó mú ní ọmọ ìyá àti ó sún mọ́ra so torí náà àwọn afáàmọ́ sọ fún wa wọ́n ní àlùkòhúwọ́sù òhúwọ́tánì ìsúnyàn mọ́ra méjì òhúwọ́tù nẹ́tàbù òní yìí tí ó jẹ́ ti ti ìbí ìsúnnimára tó jẹ́ ti bí tá a ìsúnimára tó ṣe rí pé ó jẹ́ títí ẹ̀sìn so al-ukhuwatu nasabiyya àti al-ukhuwatu diniyya táàpẹ̀ ní ìjọmọ̀ ya títí àti ìjọmọ̀ ya ẹ̀sìn so tàbá wo bẹ́yàn lè fi súnmọ́ra wọn ó lè jẹ́ pé ó jẹ́ ẹ̀gbọ́n fún àbójábúrò fún eléyìí òkú wà nàìjíríà yẹn so lébi wípé àwọn èèyàn wọ́n lè jìnà síra wọn náà níbi tí ibi ìkéyàn kan sún mọ́ èèyàn kan ju èèyàn kan lọ ṣùgbọ́n tá a bá ní ká wò ó yóò jẹ́ pé títí ìdí náà ni bákanbákan àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ ìlú kan náà lápèjúwe so tá a bá wo wọ́n máa so mọ́ra wọn ní ìdí lọ́nà kan sí kejì ó lè máa jìnnà síra wọn o ṣùgbọ́n al-ukhuwatu ad-diniyya eléyìí ní ṣe pẹ̀lú ipe ẹ̀sìn ló so àwọn èèyàn wọ́n lè má tan rárá ní ti ìdílé ní ti ìdí wọ́n lè má tan rárá ṣùgbọ́n kí ló sọ wọ́n di ẹni tó súnmọ́ra wọn ẹ̀sìn ló sọ wọ́n di ẹni tí ó súnmọ́ra wọn so والأخوة الدينية أقوى من الأخوة النسبية ìjọmọ̀ ẹ̀yà àti ìsúnmọ́ rẹ̀ ẹni tó ṣe pé ẹ̀sìn ló fà á ó lé nínú ẹ̀sìn Islam ju al-ukhuwatu an lọ ju tó ṣe wípé ìjẹ́ ìbí ìjẹ́ ìdílé òun ni tí ó fà so ló fi jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn Islam tó gbé wá ẹ̀sìn yẹn ó nípọn ju ọ̀rọ̀ ìdí lọ bó tiẹ̀ jẹ́ pé ẹ̀sìn kò mójú fún ọ̀rọ̀ ẹbí náà ṣùgbọ́n ìjọmọ̀ yẹ́ ẹ̀sìn yẹn anábì sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé nǹkan tó nípọn ju ìjọmọ̀ ya ìdí lọ ni tó ló jẹ́ pé ìgbà tó ń gangan fún rẹ̀ tó dé Madina lára nǹkan tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam sallam tí ó kọ́kọ́ ṣe òun náà ni mu'akhatu bayna ansar wal muhajirin ó ṣe ìgbìyànjú láti lè fi rílẹ̀ ìjọmọ̀ ìyá ìsúnmọ́ tó ń bẹ láàrin àwọn mùsùlùmí tán wá láti Mẹ́kà àti àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ ní Madina láti kan mọ̀ wípé kankan náà ni yóò ẹ̀ríra yín ní ọ̀kan ṣoṣo kò bá wọn sọ̀rọ̀ pẹ̀lú títì bí tó fi bá wọn sọ̀rọ̀ òun ni kí ni títí ẹ̀sìn ẹlòmíì wá ní etí ó pàwọ́ àti ẹ̀pọ̀ méjèèjì ló pàwọ́ pọ̀ òkúwàtú násàbù fún òkúwàtú dé a jẹ́ ọmọ ìyá àti ẹni tó súnmọ́ra wa ní ti tìbí a tún wá jẹ́ni tó súnmọ́ra wa ní ti tẹ̀sẹ̀ ìyẹn ló wá nípa jù torí pé nǹkan méjì ló pawápọ̀ ẹ̀sìn pawápọ̀ ìbí tún wá pawápọ̀ ṣùgbọ́n títí ẹ̀sìn yìí ètò pàtàkì púpọ̀ yìí ó pàtàkì púpọ̀ eléyìí náà ní tí ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ń gbà tó dé Madina àwọn Ansar àwọn ará Madina tán gba Islam àti àwọn Muhajirun ó so wọ́n pọ̀ délẹ́bùn wípé àwọn ọmọ ìyá wá láti Maka tẹ́lómi fi àwọn property rẹ̀ lẹ̀ nítorí ẹ̀sìn Islam anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó encourage àwọn ará madina láti máa ṣe dáadáa fún wọn láti ṣe dáadáa sí wọn délẹ́bù wípé àárí ẹlòmíì tó ṣe pé tó ní ní dúkìá ó pín sí méjì ìgbé ọmọ ìyá òun tó jẹ́ ara mẹ́ta ó gbà nú ẹ kódà ẹlòmíì níbi tí wọ́n pàtàkì nǹkan yẹn dé ààrẹ mi tó ń sọ̀jẹ́sì pé ìyàwó méjì mo ní ìwọ ọmọ ìyá mi tó wá láti mọ́kà tó jẹ́ mùsùlùmí jẹ́ kí n fọ ìkánú àwọn ìyàwó mi lẹ̀ tí wọ́n lè fẹ́ wọ́n ti dáwò pé òun fẹ́ kọ ilé ilẹ̀ kọ́ ní tí ó sọ ní wípé wòyí tó wù ẹnu ìyàwó mi méjèèjì kó sọ fún mi kí wá kọ ọlẹ̀ kí ìwọ lè fẹ́ èyí tó wá láti mọ́kà ni ó máa sọ fún wípé bárakàlọ́hù fi ààrẹ kọ́lọ̀wọ̀n ọba kí ó fi àlùbáríkà sí ara lé rẹ̀ mọ́wọ́ yìí ṣùgbọ́n èyí tó jẹ́ ti màdínà yẹn ó ṣe tán àti kọ̀yàwó rẹ̀ lẹ̀ ó kọ ìkànnú àwọn ìyàwó méjì tó nílẹ̀ ipe tí ọmọ ìyá àwọn tí ó jẹ́ muhajiri kó lè fẹ́ níbi tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó sọ pàtàkì ìjọmọ̀ ìyá tó sọ ọdún fún wọn abdulrahman bin Awf radiyallahu anhu lára àwọn èèyàn tó ṣe wípé wọ́n fi mú nǹkan báyìí tán fún lọ ní lòun náà bẹ sọ́dọ̀ wípé ìkánú àwọn sàárè tóun jẹ́ ọmọ Madina ó yìí sọ fún abdulrahman bin Awf radiyallahu anhu wípé kó ń pọ̀ ìyàwó òun kó ń pọ̀ tẹ́lẹ̀ nínú wọn tó lè fẹ́ bákan náà owó òun ṣe náà ti pín dúkìá àwọn ilé tún fún fún dájì Abdulrahman bin Awf radiyallahu anhu àtọwó ni àti ìyàwó kò bá kankan lẹ̀ nítorí sọ ní pé barakallahu fi àníkà wọn náà lè kí kọ́lọ̀wọ̀ bá kó fi àlùbáríkà sí àwọn ará ilé rẹ̀ kọ́lọ̀wọ̀ bá kó fi àlùbáríkà sí owó rẹ̀ náà ní tí mo kàn fẹ́ kó o náà ní pé gúnlọ ní àyọ̀sù ìbílẹ̀ tí ń ṣe kátàkárà mi tọ́ka mi lọ sílẹ̀ ní tí mo fẹ́ kó o ṣe so eléyìí sọ fún wa ní tí àwọn ẹwà alayhi wa sallam nígbà tí àwọn èèyàn bí ẹ̀sìn wọn sá láti Mẹ́kà wá sí Mẹ́dínà nípa pé kí àwọn mùsùlùmí lè ríra wọn gẹ́gẹ́ bí òṣìṣú ọwọ́ ká lè ríra wọn lọ́kàn ṣoṣo tó tí àwa náà bá ń bẹ ní àwùjọ eléyìí ìta àgbọ̀dọ̀ gbogbo tó lónìí sáwà mùsùlùmí sáà ríra wa lọ́kàn ṣoṣo sáà ríra wa gẹ́gẹ́ bí òṣìṣú ọwọ́ bí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe bẹ̀rẹ̀ èyí tí a ń pè ní al-ukhuwatu al-islamiyya wal-umma al-islamiyya gẹ́gẹ́ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ríra wa bẹ́ẹ̀ táà bá ti ríra wa báyìí nǹkan ó le fún àwọn mùsùlùmí ṣùgbọ́n tá a bá yíra wa gẹ́gẹ́ bí ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe gbé ètò yìí kalẹ̀ eléyìí yóò jẹ́ àmì dáadáa fún àwa mùsùlùmí náà tá bá ní ká àwọn ará Madina gẹ́gẹ́ fún ara wọn a ní àwọn ìdílé méjì tí wọ́n pè ní ìdílé al-Aws àti ìdílé al-Khazraj ìdílé al-Aws àti ìdílé al-Khazraj àwọn eléyìí ni àwọn tí wọ́n jẹ́ lárúbáwá Màdínà àwọn lárúbáwá Màdínà yìí àwọn ìdílé kan náà àwọn Yahudi àwọn náà ń gbé pẹ̀lú wọn Màdínà ṣùgbọ́n wò kí ṣe lárúbáwá ṣùgbọ́n wọ́n gbé pẹ̀lú àwọn lárúbáwá mẹ̀sínà àwọn bàánú nàbíl pẹ̀lú kúrẹ́ìzọ̀ bàánú tẹ̀yìnbá àwọn ìyàwó níwọ̀nyí wọ́n a máa ṣe nǹkan tí ó dájà alẹ́ láàrin àwọn house àti coverage torí pé àmọye ìgbà ló ti ṣẹlẹ̀ láàrin àwọn house àti coverage wọ́n á jagun lọ lára ogun tí wọ́n já before ọ̀kánàbí sallallahu alaihi wa sallam kó tó dé Madina òun ni ogun tí wọ́n pè ní yawm Bu'am bí ọdún márùn-ún before ọ̀kánàbí sallallahu alaihi wa sallam tó dé Madina òun ni wọ́n já ogun yìí nọ́mbà tí anábíwa Muhammad sallallahu alaihi wa sallam dé Madina ó ṣe kó ṣe muhakkati ìjọmọ̀ ya láàrin àwọn haúsá àti kágọ́lájì nìkan ó tún ṣe mú àkáàtù láàrin àwọn ansor ní àwọn ará Madina àti àwọn àlùmọ̀hàjòrò tó wá jẹ́ kí àwọn mùsùlùmí kan ríra wọn ní ọ̀kan ṣoṣo kan ríra wọn ní ọ̀kan ṣoṣo eléyìí owó ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó ń sọ fún wa nínú Al-Qur'an al tí ọlọ́run wa subhanahu wa ta'ala tó sọ fún orí lókè wa kuntum ala shafa hutratin minan nar fa anqadakum Allahu minha ọlọ́run wa subhanahu wa ta'ala ní ẹ̀ ń bẹ ní etí bẹ̀bẹ̀ náà ọlọ́run wa subhanahu wa ta'ala wá ṣe kí ni ó kó yíyọ ìbéèrè ọlọ́run tó wọlé sí pé wà á tẹ́sí ní ojú hafilá ìjẹ̀mí àti wọ́lá tàbárakù gbogbo yìí ẹ̀sì okùn ọlọ́run ọba ẹ̀sì nínú wọ́lá tàbárakù ẹ má fi yẹlẹ yẹlẹ wọ́n kúrò ní mẹ́tàlọ́ àyàlẹ́kù ẹ̀rẹ́ ti ìjẹ̀ra tí ọlọ́run ọba ṣe fún yìí ìkótó àdá ọlọ́run ọba ní ìgbà tí ẹ jẹ́ ọ̀tá tẹ̀ ń múra yín lọ́ta ìyára màdínà ẹ̀yìn gẹ́gẹ́ fúnra yín haúsá àti khazraj ríra yín lọ́ta ọlọ́wọ́ bá ní ìkùtù àdá àlùfà aláfàdéyà olóòdìkùn fàfún onímọ̀tì onímọ̀tì ìkùnà ọlọ́wọ́ bá wà fún yín mára yín fà aláfàdéyà olóòdìkùn ọlọ́run fún yín mára yín ìyàn ọkàn yín ọlọ́run ní kí ọkàn yín súnmọ́ra wọn fàfún onímọ̀tì ìkùnà ẹ wá di ọmọ ìyá pẹ̀lú oore tí ọlọ́run ọba ṣe fún yín pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ wọ́n kún tún aláṣọ́fà ọ̀fọ̀ sí nìyà. ìfọ́ ọ̀kọ́lọ́ńtẹ̀ tó ṣe lẹ́yìn fún yín ẹ̀ ń bẹ ní ìlú ẹ̀lẹ́ ń bẹ ká ní ẹ bá lọ kú nígbà yẹn ni ìrúnmọ́lẹ̀ ń lọ. وكنتم على شفا حفرة من النار فانقذكم الله منها ọlọ́run kò yọ ó kò yọ kúrò ní kúkúrú wọ́n sì yẹn nìkan ọlọ́run ọba wá sún ẹ̀mí ní ó sún ọkàn yín mọ́ra wọn ẹ wá di ìwọ́nà ẹ di ọmọ ìyá ọmọ ìyá àbí bákan náà ọmọ ìyá ẹ̀sìn déédéé ti wá pé lára yín ọlọ́wọ́ bá ń fi eléyìí ó fi ń rán àwọn mùsùlùmí pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ ará Mádínà ta ní ìdárí wọn gan olágbára tí wọ́n fi gba ìsìláàmù tó ń gba ìsìláàmù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi ń ṣàánú wọn ọlọ́wọ́ fi ṣàánú wọn torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀sìn wa ta aláìṣe èyí àlè fi ọwọ́ kékeré mú sí àmọ̀ sí àkókò wa ìjọba ẹ̀yà tíjọba ẹ̀yà ò bá ti sí níbi ẹ̀sìn wa yìí òun bẹ̀rẹ̀ fún wa àfi ká súnmọ́ra wa ká súnmọ́ra wa ká dẹ̀ ṣe àwọn nǹkan tó yẹ ká máa ṣe fúnra wa ètò yẹ kí n ṣe fún ẹ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yẹ ẹ̀sìn máa ṣe ètò yẹ kí wọn náà ṣe fún mi gẹ́gẹ́ bí ẹ̀tọ́ mi wọ́n náà ṣe àti ojúṣe rẹ ó ṣe èmi náà ṣe ojúṣe mi ẹ̀tọ́ mi máa gbà lọ́wọ́ rẹ ẹ̀tọ́ ti ẹ náà wọ́n gbà lọ́wọ́ mi so eléyìí ó jẹ́ nǹkan wípé ó pàtàkì púpọ̀ náà Muhammad lára ọ̀rọ̀ rẹ̀ tí ó jẹ́ ó yẹ ká mójútó ó sọ fún wa ó ní hapun muslim alal muslim khamsun nínú ẹgbà wa kan hapun muslim alal muslim sittun nítorí jẹ́ ẹ̀tọ́ àti ti tó rí ilẹ̀ tó rí ilẹ̀ tó yẹ kí mùsùlùmí kó ṣe fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ànábì ní márùn-ún ìgbé kí mùsùlùmí kó ṣe fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ànábì ní márùn-ún nínú ẹgbà wá kan kó ní mẹ́fà àwọn àfẹ́ẹ̀sì ní kò ń ṣe wípé tí kọkánàbì sọ yẹn pé nǹkan yẹn ń bẹ lórí kó jẹ́ márùn-ún nìkan àbí kó jẹ́ mẹ́fà nìkan ànábì kan wá àbá sọ ọ́ láti lè fi pe àkíyèsí ni anẹ́kọ̀ọ́lá asálàmù wa ń sọ ó ní ìdára kí n táwọn fọ́sẹ́lì máa lè yìí tó o bá pàdé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí fọ́sẹ́lì máa lè yìí anẹ́bí ní pálámà sí anẹ́bí ní pálámà sí tó bá pàdé ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí fọ́sẹ́lì máa lè yìí pálámà lára nǹkan tó rí rẹ̀ tí ẹ ká máa ṣe fún ajẹ́ ní mùsùlùmí yẹn ànábì fọlọ́lá àtàwọn ọkọ̀ wa láwọn ẹ̀kọ́ mi náà bóòlù àti sálámà ó dé ká mọ̀ pé ọmọ kékeré tí ó sálámà sí àgbàlagbà bákan náà ó dé ká mọ̀ wípé èèyàn tí ó ń bẹ lórí nǹkan ọ̀gbìn yóò sálámà sí ẹni tí òun bẹ níbẹ̀ tí òkun kan ẹni tó rìn lọ yóò sálámọ̀ sí ẹni tí òun jókòó àti tí ó dúró anábì sọlọ lọ àtàndé kánà pé èèyàn púpọ̀ sálámà sí èèyàn kékeré àwọn tó kéré wọ́n sálámà sára tó pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ẹ̀kọ́ tí anábì sọlọ àárí wípé àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú kéèyàn mú rẹ̀ wálẹ̀ òǹbẹ̀ǹbẹ̀ tó kéèyàn má jọra ẹ̀ lójú níbi bá a ti bára wá ń jogo ń sìn èèyàn kan dé lára nǹkan tí ó jẹ́ tó rinlẹ̀ ó jẹ́ hápù olùpẹ̀ni tó dé lu ìjòkó yìí kó sálámà sí wa ó mọ̀ wo ilé òun lòún dàgbà àbóhun lòún ju gbogbo wa lọ yóò falámà bákan náà èèyàn kan lọ ogun nǹkan ó kọjá lọ́gbẹ̀ẹ́ ẹni tí ó gun nǹkan ó mọ̀ wò rí pé òun gun nǹkan so yóò mú rẹ̀ wálẹ̀ yóò falámà lẹ́yìn ọmọ kékeré láti lè fi bọ̀wọ̀ àgbàlagbà kó bọ̀wọ̀ ọjọ́ orí yóò falámà sí ẹni tí ó dàgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹtí ànábọ̀ Muhammad sọ̀rọ̀lá àtàlà sọ nípa ọ̀rọ̀ kásálámà síra wa àwọn àfẹ́sì wa ní ẹni tó yẹ kó ṣe nǹkan bá náà dìbò fún ẹ tí ò bá ṣe sáwa lè ṣe nítorí kí ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ìtẹ́sìn sẹ́yìn kó mọ̀ bá lọ àti fóun bá ń ṣe ìjọ ẹni lójú látòjú òkú

àgbàlagbà ayé ọmọ yẹn kò sí nǹkan tó burú tó jẹ́ àgbàlagbà pé kó sáramọ̀ òfin tó burú bẹ́ẹ̀ láti lè fi pé òfin kíkí rẹ̀ ni tòbá rẹ̀ lẹ́ni tó ṣe ikú ń gun nǹkan lọ ó yẹni tí òun rí yóò ṣe kí yóò sáramọ̀ sí kó má wò pé tèmi ń tọ́sọ ni pé ẹni tí ó ń rìn lọ àbí tó ń bu nǹkan ẹni tí ó bu nǹkan ẹni tí ẹni tó bu nǹkan ó lẹni tó ń bu nǹkan so òun lórí ẹni tó ń wò yóò fara mọ́ sí láti lè fi pé ẹ̀kọ́ yẹn àti kákìrẹ́ sọ̀rọ̀lùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní حق المسلم على المسلم ست إذا لقيته فسلم عليه فلما الزكوة فعليه مثلا وإذا دعاك فأجبه ثم invite سيدي àpèjẹ lọ síbẹ̀ lára ètò jẹ́ ẹ̀tọ́ rẹ̀ òyìnbó àti ìdíyìn tí oyin rẹ̀ tẹ́sí fẹ́ ká ṣe ó invite wa síbi wàlímọ́tò nìkan pàtàkì jùlọ wàlímọ́tò nìkan oúnjẹ ìyàwó tí o bá ti fi ń ṣe ibi tó jìnà láti lọ tí ó dàbí ṣe pé ẹni àwọn iṣẹ́ ìṣẹ̀ kan bẹ tí wọ́n máa ṣe ń bẹ̀ ní tí ó ta kẹ̀sìn náà máa ṣe ti wà nínú sí mi ká ẹ kò rẹ̀ ń ṣe bí tó jìnà kò rẹ̀ ń ṣe pé a ní ìdíwọ́ kan tí ò ní pé káwa gan-an ká lè lọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fún àdìbò àtẹ́ǹdì ìdòkó yẹn láti lè fi yé ọmọ ìyá rẹ láti lè fi yé ẹbí ilé yìí tí ẹsẹ̀ fẹ́ ni àwọn afẹ́sùn wa máa sọ wípé wà ní mọ́tò òun ni eléyìí jẹ́ ọ̀ràn èèyàn nípa rẹ̀ nítorí ò bá kí n ṣe wà ní mọ́tò nìkan tó wá ní eléyìí òfin ṣe bí òun ṣe ọ̀ràn èèyàn láti lọ ṣùgbọ́n nǹkan tó dáa náà ti ká lọ ó jẹ́ wà ní mọ́tún nìkáà ni kò ń ṣe wà ní mọ́tún nìkáà ni ká lọ bákanáà wà ìlà kan pàákà tí ó bá béèrè ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ mọ́tún pàákà wọ́n ní mọ́ràn àwọn ẹ̀fẹ́ àwọn ọ̀sọ̀ wa ìbéèrè ìmọ̀ràn lọ́dọ̀ wa yẹn ọ̀nà méjì ló lè gbà ọlẹ̀ jẹ́ pé ẹni tá a ti mọ̀ ní pé pẹ̀lú ìṣesí rẹ̀ ẹni tí ó bá ṣe ní séèkì àbẹ́ni tó ṣe pé a bá fún nímọ̀ràn lórí ìkẹta rí bó ń ṣe yóò gbà á fún nímọ̀ràn kò wá bá wa rí pé ẹgbẹ́ fún mi nímọ̀ràn nípa nǹkan yìí kò wá bá wa ṣùgbọ́n a rí pé in tó ń ṣe yìí ibi tó ń tọ̀rọ̀ ẹ̀ ká fún nímọ̀ràn yìí ó pàtàkì á fún nímọ̀ràn àwọn àfáà ní bí ìgbà tó ṣe pé ó ṣe ìpínfọ́ òwò náà ni ó wá bá akẹ́kọ̀ọ́ fún òun ní mẹ́rin náà ni wàyí bá fàǹfà àtàfàǹfà náà wọ́n yẹ kó láti bí kí èèyàn ní sincerity nìkan anábùwà Muhammad sallallahu Alaihi Wasallam ó الدين àdínú anàzíhà أنا ní ẹ̀sìn tẹ́rí yẹn nàzíhà ni so òní pé yẹn máa ń wà sí ìdí ẹ̀ ni bá a ṣe kóra wa jọ ń sìn èèyàn kan nú yín ó rí mi pé mò ń wọgbó lọ ó lè rí mi lẹ́ni tó ṣe yí pé ó máa ń gba ìmọ̀ràn ó lè máa ń gba àtúnṣe òun ṣe ni tí wọ́n pàkíyèsí rẹ̀ tí ó dá sí rọ́ọ̀bù torí pé kò ṣe ìwà mùsùlùmí gidi kò jẹ́ ṣe ìwà mùsùlùmí mùsùlùmí tó máa ń ṣe ó ń kọ́ṣẹ́ ni tó jẹ́ kébèrè ni kí ni kaná òun ni tó ká mọ́ ìfẹ́ náà pọ̀ rẹ̀ kúra ẹlòmíì ìjọba ọ̀rọ̀ pàkíyèsí rẹ̀ sí ìjọba ṣùgbọ́n wọ́n ti fi bímọ ọ̀sán rẹ̀ pé wá ikú àwọn pàṣẹ èso yóò jẹ́ ẹni pé kí ni òun ti sábọ́ látara kó pàṣẹ èso jọmọ ìjẹ irú wa gbọ́dọ̀ máa dùn ìgbà aláwọn tó ń pàṣẹ èso wa irú wa gbọ́dọ̀ máa dùn adẹ́gbọ̀nà ní lẹ́mìí pé kí ni káráwọn èèyàn tí ó máa pàṣẹ èso wa sọ́dọ̀ ìjìyàn kan rí wọn ti gbá èyí tí àfà yìí sọ̀rọ̀ yìí òun wà ní ìtẹ̀lẹ̀ ó lè wà ah, báyìí báyìí báyìí báyìí báyìí tẹ́ ẹ fẹ́ ṣe òun ewu wà bẹ́ẹ̀ o àwọn kan báyìí àwọn kan báyìí ìjọba ìyáwó ló ti fẹ́ ju eléwu lọ ó ní tí mo fẹ́ já sí ní bọ́tà ó ní tí mo fẹ́ wọgbó lọ ó lè wà pè mí ó pàkíyèsí mi ìjọba ìyáwó eléyìí ó fẹ́ dáadáa fún mi ṣùgbọ́n ìròyìn ìtẹ́ bá pàkíyèsí rẹ̀ èyí tí ó wà sẹ́mi rẹ̀ ni wípé lẹ́bùn ti wọlé ó ní pé ṣe pàkíyèsí wọn sí yẹn tó kọ̀rẹ́tì nǹkan yẹn o àti ìdí tí ẹ̀kọ́ òṣèré náà wọ́n ó máa ṣe dóhùn ẹgbẹ́ tí òṣè lè dóhùn wọ́n èyí tí òṣè lè dóhùn àbẹ́wọ̀n ọ̀hánà sọ̀lá àbẹ́fẹ́ kánà pé àlùmọ́fìn ìrẹ́ àti ìmọ́fìn mùmìnì díjí ló jẹ́ fún mùmìnì ẹgbẹ́ rẹ̀ àbúkú rírà tẹ́lọ́dí ọlọ́wọ́ àìní oní àtúnṣe fún ó ní ìdára àfihàn àìbán àtúnhàwò tó bá rí àlékún kan lára rẹ̀ ní ó ṣàtúnṣe rẹ̀ níbi tí gbogbo yín kẹrin ni pé òun ṣe àṣìṣe kẹ mọ́lẹ̀ ní bá òkú ìjọmọ̀ ìyáwó lámbára àjò ìdára àfihàn àìbán àtúbàkà ló pàkíyèsí rẹ̀ sọ́ríta arípẹ́ta bá pàkíyèsí rẹ̀ yóò gbà lìsánù ìhàlì rẹ̀ ó ti ń sọ wa wípé ó béèrè tuntun advice wa wa oníṣẹ́ àmọ̀títa bá pàkíyèsí rẹ̀ yóò gbà kama àti ìṣẹ́ni tó kó mò ń àbẹ́rí pé mo ń tọ ọ̀nà kan fẹ́rí pé nǹkan yẹn kò dá ẹjọ́ ẹ̀pàdé ìdúró ó tún là á mọ́lẹ̀ fún wa àwa tó lè ṣe kí ni àmì lè pàkíyèsí rẹ̀ nígbà bá rí wípé ó ṣe mistake àbó ibi tí ò lè kó tọ̀ àwọn àlejò fẹ́ kí ó dàbí ẹni tó ní ìjọba òun pàkíyèsí èèyàn bá rí àkíyèsí kó o pàkíyèsí o onígbọ́dà gẹni pé ìwọ nìkan ni òun pàkíyèsí ẹni tí tí wọ́n lẹ̀ fún ìjọba ìyá gidi pèpè fún wípé tó o bá ní tó o lè fi ṣe láǹfààní ní ìmọ̀ràn ní àkíyèsí kó o sọ fún. sanfà so bákan náà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọ̀gá mẹ́rìndọ́ tó bá sàárẹ̀ fàrọ́dùrù bíbí tirẹ̀ lára ìjọmọ̀ ìyá jíjọ nìyẹn lára ń tó ilẹ̀ tí ìjọmọ̀ ìyá máa fi rin ilẹ̀ lélẹ́jì níbi ọmọ ìyá wa kan ó sàárẹ̀ ojúṣe gbogbo wa lápapọ̀ ní kára wọn tí ó lè lọ bójú tó rẹ̀ gbogbo a lè máa lọ tán yẹ́yẹ́ ṣùgbọ́n fọ́rọ̀dù kìfáyà ni ọ̀ràn yan gbogbo gbòyí kò ń ṣe ọ̀ràn ní ojúlówó tá a bá ti ráhùn sí mélòó kan bí a ṣe máa rìn àjókòó ó mọ̀ ẹ̀rọ ọmọ ìyá wa àmọ̀ ẹ̀rí mọ́ṣáláṣí láti di ọjọ́ mélòó kan àmọ̀ tí ẹ̀ pàdé lágbájá ok ẹni káyọ̀ yẹn wọn kankan lọ bíbí tẹ̀ ojúṣe ọ̀rọ̀ yẹn fáwọn ti báyà ni bá àbá ṣe léyìn ní àlòkúwà ìsìlámì bí àti àlẹ́bìsọ̀lá àṣálàm tí ó fi lọ́lẹ̀ àkọ ìlànà yẹn fàyìlà mẹ́rìnà fàrúdù bákan náà lẹ́gbẹ̀ẹ́ Muhammad ọ̀lá lára nǹkan mẹ́fà tó sọ òun ni pé fàyìrà àtọ́fà wàhálìdọ̀lọ́ fàṣẹ̀mìtì tó bá sí èyàn sí ọmọ ẹ̀yà wa mùsùlùmí ó sí ó wá ní alhamdulillah Àlọ́dì ọ̀rọ̀ àtàlá ní ló ṣe fún alhamdulillah ìrìnà fàṣẹ̀mìtì ìwọ́sọ̀ òun náà dá padà fún ẹgbẹ́ àdínkùnmọ́láhùn wáyé sàúrà àlàkù lára kẹtí ìjọmọ ìyá ẹ̀sìn tó kìí rẹ̀. bákan náà ilé ìtaàtọ̀ yìí tí ẹ̀ka bá ń bẹ láàrin wa tó sí tí ó alhamdulillah ó túmọ̀ sí pé kó kìí ṣe ọ̀ràn ẹ̀yìn ká ṣe kí ká ní pé kò ṣe alhamdulillah ìlà ti sí láyé wájú àdẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣe alhamdulillah tí wà nẹ́bí sallallahu alaihi wasallam kò ṣe alhamdulillah torí náà nẹ́bí sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tá a bá dí ká sọ alhamdulillah ó tún wá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tá a bá rẹ́ni tó alhamdulillah ká sọ yarhamukallahu fún kó náà wá sọ fún wọn pé yahdikumullahu wa yuslih balakum lẹ́nu wá parí ọ̀rọ̀ tó sọ yẹn wípé fàyíra máa ta tó bá jáde láyé pàtẹ̀lé òhù tó bá jáde láyé àlẹ́bí ní ẹ̀tẹ̀lé lọ́tẹ̀ ẹgbẹ́ lọ síbi tí wọ́n ti kí bífọ́ rẹ ní ẹ̀ẹ́kì rùsì lára kákì rùsì lára kágbé lọ títẹ́ eléyìí náà fárúkú ti dìbáyà ni bàbá fi láwọn kan tí wọ́n ṣe àwọn àyókù lẹ́ṣẹ̀ ṣùgbọ́n kí mùsùlùmí kan kú láàrin wa kí gbogbo wa fi òkú rẹ̀ lẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wá tí mùsùlùmí kan kú láàrin wa kámọ́ra wọn tí ó lọ sí ẹlẹ́ṣẹ̀ gbogbo wa so ká tẹ̀lé lọ títẹ́ fọ́nbí kìfáyà ni ká lọ yẹ̀wò nígbà tó bá sáré fọ́nbí kìfáyà ni agbọ́rọ̀ láwọn tí ó ṣe tí ò bá wá sí ẹlòmíì láwùjọ tán lè ṣe àfiwọ́ nìkan yóò jọ ọ̀rìn rẹ̀ lórí láti ṣe ètò nǹkan ẹ̀ so amẹ́tìkọ̀ láàbẹ̀ kankan mẹ́fà yìí ó pàdé ọmọ ẹ̀yà rẹ̀ sálámù so bákan náà kájáhùn sálámà nínú ìsáàkì ti sọ pé ìwọ̀ mùsùlùmí lórí mùsùlùmí lórí hamsun lára nǹkan tó kàrí rọ́ọ̀tù sọ̀rọ̀ kájáhùn sálámà sí ọba sálámà tó wà jọmọ́ àkáwọ̀ àwọn nǹkan tí ànábì kàkàlẹ̀ sallallahu alaihi wasallam tá a bá mú wọn ṣe tá à ń ṣe wọn bóòlù àwùjọ owó ṣe níbi mo pàdé rẹ lọ́nà mo sálámà sí ẹ wọn náà kò dáhùn sálámà rẹ bẹ́ẹ̀ ti ṣe pàwọ́ aláṣẹ mo ní nǹkan tí mo lè fi ṣàǹfààní fún ẹ ní àtúnṣe mo sọ ìwọ náà rí nítorí náà o sọ ò ń ṣe pé ti ìpẹ́kẹ́ mi náà máa rí ìgbà tọkọ́ nítorí ní tòdodo wípé nǹkan yìí kù díẹ̀ káàtó òun ló pàkíyèsí sí iṣẹ́ mi náà rí tòdodo òun mo pàkíyèsí ẹ̀ sí káwo kálàjọ ń bára wa lò bẹ́ẹ̀ káàjọ súnmọ́ra wa bẹ́ẹ̀ káwa wo bí nǹkan yìí ó sì rí láwùjọ bákan náà o fẹ́ ṣe òde tí ó takẹ̀sìn o invite mi sí mo wọ náà fẹ́ èmi náà fẹ́ ṣe mo invite ẹ sí ìwọ náà ṣe kí ni ìwọ náà lọ àbò wá káwo bí àárín owó ṣe fún rere ó rẹ̀ ní owó kí ni bákan náà ó rẹ̀ ìwọ náà mo lọ sí ẹ mo bárùkù sí ẹ jọmọ́ agbẹ́jẹ̀ náà dìde mọ́ṣáláṣí agbẹ́jẹ̀ náà dìde ládùúgbò kí wọ́n lọ kí èèyàn kan tó rẹ̀ káwo bí ẹni yóò ṣe fi ìlú ibi àwọn èèyàn kà fún ìgbà tó tún kú tó dákẹ́ tí ó lè ṣe kankan mọ́ tóun náà ti dágbére fáyé àwọn mùsùlùmí ò tún fi ilẹ̀ àtúnṣe kí ni àtúndúó ti òkú rẹ̀ tí wọ́n èké sínú sàárè bóòlù àwọn ẹbí ni ó ṣe fi nígbà tán bá rí wo ìkú lọ́wọ́ yìí tán bá rí ìdúó ti ní bóòlù ó ṣe fi a rí pé inú wọn dùn tá bá ń fi eléyìí bára wa lò láwùjọ gẹ́gẹ́ bí mùsùlùmí bó o ní orí pàǹkan yìí ó ṣe rí sòtòrí náà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìgbìyànjú tó ṣe láti lè fi díúdí táǹpẹ̀ ní ọmọ ìyá mùsùlùmí aláwọn house àti khazraj àwọn méjèèjì wọ́n máa ń bára wọn jà kánìbí sallallahu alaihi wasallam tó tó dé ọdún márùn-ún sígbà kánìbí ó wà sí Mẹdínà ni wọ́n jà ogun tí wọ́n ń pè ní yọ̀wù bọ̀hán láàrin ara wọn ṣùgbọ́n bàtà náà bí dé Mẹdínà ànábi ṣe kí ni ó wá ìrẹ́pọ̀ láàrin wọn wá ìrẹ́pọ̀ láàrin wọn mọ̀ àjú ó wá ń gbé àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ láwọn nǹkan tó yẹ kẹ́mọ̀ ṣe tó yẹ kẹ́mọ̀ ṣe tọ́mọ kẹ́mọ̀ ṣe ìrẹ́pọ̀ wọn wá lọ́lọ́wọ́ bá fi ń sọ fún orí pé kiri fàǹfà àtúnbi mẹ́tì ẹ̀wọ̀ àná ẹwà bí ọmọ ìyá pẹ̀lú ìdẹ̀rọ ọlọ́mọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ni òkun túnmọ̀ aláṣọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti nílẹ̀ náà fàǹkọ́dọ̀ kùnmínà ìgbésí ayé tẹ̀ ń gbé lọ yẹn tẹ́ ẹ bá kú inú náà lẹ́ ń lọ torí pé kú orí kúkú lẹ́wà tẹ́ kò tún sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ láàrin ẹni kó ira fúnra yín ṣùgbọ́n ọlọ́run bá kó yín yọ iná ìmọ̀ bára ẹni jà ká ní kó ira fúnra wa ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú nígbà tó ṣe fún yín ọlọ́run bá ní ẹwà ti ọmọ ìyá ẹ̀dẹni tó súnmọ́ra yín ẹ̀dẹni tó ń bára yín ṣe tó rara yín lọ́wọ́ eléyìí lára nǹkan tí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ní jẹ́ tọ́lọ́run bá dẹ̀ fún iṣẹ́ tí ọlọ́run bá fún iṣẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala ń sọ fún wa ó ní innamal mu'minuna ikhwatun ọlọ́run ní àwọn mùmìnì ikhwa ni wọ́n fa aslihu bayna akhwaykum ọlọ́run ọba ní ẹ̀ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá ilé yìí tí wọ́n bá ní èdè àyèdè láàrin wọn ọ̀rọ̀ yìí táa bá ronú sí táa bá tọ̀ ọ́ táa mú lò àárí dáadáa tí ó jáde ní nǹkan yìí fún àwùjọ wa ṣàìsàn nígbà míì ó lè fẹ́ dáàrin ọmọ ìyá méjì rú àwọn àyókò wa ti dé sí ọ̀rọ̀ yẹn láti ṣe àtúnṣe láàrin ara wọn sábà sọ̀rọ̀ ń pa ìṣe àtúnṣe ń gbà mí ó lè máa wàrántì kéékèèké yẹn kan fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ kó ṣàbójú kúrò a máa wàrántì gbà mí ó lè jẹ́ wípé kápá ẹ̀tọ́ eléyìí kápá fún padà pé ọmọ ìyá kan ó jẹ́ ẹ̀tọ́ ọmọ ìyá kan mọ́lẹ̀ àwa bá wọn dá sí ojúṣe wa òun ni ká bá wọn dá sí àwa bá wọn dá sí tó bá ṣe pé nǹkan tó wà láti ká gba ẹ̀tọ́ eléyìí ká gbà fún àá gbà fún tó bá ṣe pé nǹkan tá a wò pé ká bẹ eléyìí kó ṣàbójú kúrò tàbí òun ni kó compromise nǹkan a lè bá tún gbà mí nítorí kí peace lè bá rèé ọlọ́run bá bá gbà kí ìdáhùn àdàlù ó kúrọ̀ فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فأت فأصلحوا بينهما بالعدل ọlọ́wọ́n ọba ní tí ìkànnì wọn bá kọjá àlà lórí ẹni kejì ẹ bá wọn dá sí ẹ wá rí pé kan ló ṣe ìkọjá àlà èyí tó ṣe kọjá àlà ẹni gbogbo ni ó jọ panu pọ̀ láti lè fi bá wí tí è padà síbi tó yẹ kó wà eléyìí lára nǹkan tí ìjọmọ ìyá béèrè wò yìí ṣùgbọ́n kí lọ́pọ̀lọpọ̀ máa ń ṣe nísìnyí arípọ́mọ ìyá wa méjì ìjà ń bẹ láàrin wọn èdè àìyedè ó ń bẹ láàrin wọn lórí kankan èyí náà fi wo kí ni tó ṣẹlẹ̀ gángan ta ló jẹ̀bi ta ni ò jẹ̀bi ta ló jàre ta ni ò jàre tá a fi wò ó pẹ̀lú ọkàn tó mọ́ èyí tí ó kọ́kọ́ wà ní pé ẹni tó wà involve ní ìyàwó mi ni ìgbà tó jẹ́ pé ìyàwó mi lẹni tó wà involve níbi ọ̀rọ̀ yẹn mo ti take side ìdí ọkọ mi lẹni tó wà involve mo ti take side ọ̀dọ̀ ẹ mo fi sí àbúrò mi lẹni tó wà involve mo ti take side ẹ̀gbọ́n mi lẹni tó wà involve mo ti take side bàbá mi lẹni tó wà involve mo ti take side ìyá mi lẹni tó wà involved with state society islam kọ́ yẹn ìyẹn ò islam islam ni wípé ẹni tó bá jẹ̀bi àálòun ló jẹ̀bi kò bá jẹ́ pé bàbá wa ló wà involved ìyá wa ló wà involved ọkọ wa ló wà involved ìyàwó wa ló wà involved àbúrò wa abẹ́gbọ̀n wa ló wà involved ibi tí àìkòkú wà islamiyya tó ṣe pé kíni tó ń pèpè fún láti sọ fún wa pé àdùkúwà ìsìlámíyà ó wà stronger ju kíni lọ ju àdùkúwà tún nàtàbíyà lọ pé kí ìsìláàmù má dàrú ìsìláàmù àti oòrùn kó má dàrú káyọ̀ ọlọ́kan ó ju pé kí àárín ẹ̀mí àtọmọ ìyá mi ẹ̀ tó ṣe pé kí ni ẹ̀jẹ̀ ló pa wápọ̀ ọmọ dàrú lọ ó jù lọ ṣùgbọ́n ẹlòmíràn wo wípé kí ni ẹ̀tọ́ ní pẹ́gbọ́n òun àbúrò òun ọ̀gá àwọn abẹni tó ń sàánú tó ń ṣe dáadáa kan sóhun òun ní ìṣì concern agbọ̀rọ̀ tó ti di orí ojú ọgbọ̀rọ̀ tí ó kódà mọ́ ẹ̀ṣẹ́lẹ̀ ẹlòmíà ní a ah, àfá mi ló wà nǹkan òun mọ́ta yìí so yóò wá tó sẹ́yìn àfá rẹ̀ ìgá ti ná bọ̀ nípa pé ṣé àfáàbà ṣéhù àfà ṣé àfá rẹ̀ ló ṣe mistake lórí ìṣù tó wà nílé àbáfà ló ṣe mistake ẹ̀yìn àbá ni ó tò jí kò bá jẹ́ pápá ló ṣe ní ṣe rárá islam ò fẹ́ káwọ́ báyẹn àlùkù wà islamiyya kò fẹ́ rú kẹ́bẹ́ àwọ̀ ọ̀rọ̀ bó ṣe yẹ káwọ́ ọ̀rọ̀ yìí sọlọ jẹ́ pé wa sallam yìí náà lára nǹkan tó sọ fún wọn so òun ni wípé kí ni wípé ẹ má ṣe kí ni látàhásàlù látàhásàlù ẹ má ṣe ké tààrà yín ẹ má ṣe lára ara yín wà látàbá ọ̀gọ́dù ẹ má máa bínú ara yín wà látàdá bárù ẹ má máa kọ̀yìn síra yín kẹ ẹ má yẹra yín lójú kí wọ́n lọ báyìí kélé lọ báyìí wọ́n látàkọ́ sàrùn ẹ má gíra yìí anábì sọlọ́lá àtàlà ń sọ eléyìí fún àwọn sàhábà rọ̀dùwánù láàrin ìpè ìsòkúwà ìsìlámíyà ìjọmọ̀ yẹn ìsìlámù kò gbọ́dọ̀ sí táǹkì ní hasadi lára ẹ̀yọ́ kúrò kí là ń pè ní alhassadi ìlara òun náà ni kàrá hatu نعمة الله على العبد كراهة نعمة الله على العبد ó ní ké kárí oore tọ́lọ̀ ń ṣe fún ìyẹ̀kẹ́ níbi lágbájá ọlọ́run ní kí ṣe owó lágbájá ọlọ́run fún onímọ̀ lágbájá orí àwọn ọ̀rọ̀ kójọ ṣẹmọ̀ pé ìdẹ̀rọ ọlọ́run ọba lè léṣì tí bá wá rí tọ́lọ̀ ń ṣe fún nídẹ̀ra kí máa kó ìra rẹ̀ lórí nǹkan rẹ̀ ọmọ ìyá mi mùsùlùmí olówó olọ́lá àbónímọ̀ àbólọ́rọ̀ àbọ́mọlódí kí máa kórìíra nǹkan tí ọlọ́run bá ṣe fún ní oore yìí eléyìí wọ́n pè ní kíni alhassad àwọn afẹ́sì ní ìwọ̀n á sọ wípé ń tẹ́pẹ̀ ní hassad wọ́n ní òní tàmánì zawali ni'matillahi ala al-abdi òní kéèyàn máa rokàn kéèyàn máa wíṣì wípé oore tọ́lọ̀ ń ṣe fún ẹrú kan kóre yẹn lẹ̀ ṣe kí ó kúrò gbòòrè yẹn kan ní ti tó ṣe pé ó ń gun mọ́tò kí máa wò pé kí mọ́tò yẹn ti ẹ̀ gorí odó ìyẹ̀kọ́ lọ́wọ́ bá ó jí ń jẹ́ pẹ̀lú àwọn ọmọ kí ma ọgbẹ́ ń kútà àwọn ọmọ yẹn kọ́ṣà ìdí àbẹ́yẹ̀kọ́ lọ́rọ̀ ọ̀pọ̀rọ̀ yẹn ti ẹ̀pá wọn kíyàn máa rọrùn nǹkan báyẹn lọ́kàn wọ́n ní òun ni haddad sheikh david tẹ̀lé alẹ́ rahmatullah wọ́n ní definition haddad gangan òun ni kí òun ni kíyàn ti ẹ̀kọ́ ìra nǹkan yẹn kódà kíyàn má lérò wípé kíyàn má wíṣù nípa àpò ọlọ́mọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí tí nǹkan dáadáa ń ṣẹlẹ̀ sí inú wa ń bí ẹ inú ń bí òun kó ìwà nǹkan yẹn kò kó sí muhammad ìlara ni. bẹ́ẹ̀ ni ọlọ́run bá subhanahu wa fẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni lára jama ta bá lè máa bára wa gbé ta lè máa gbé láàrin ara wa èèyàn kan bóyá owó ló ní láàrin wa ló láàrin wa. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ààbẹ̀ ní kíní kíní ègé tiẹ̀ àbínú rẹ̀ nítorí orin tọ́lọ́ ọba ṣe fún káwọn bá wùjọ ọba ṣe ní àlàáfíà tó ṣùgbọ́n kí ló máa ṣẹlẹ̀ ìjọba ènìyàn yóò fẹ́ ṣe kí ni yóò fẹ́ gùn wá èyí ó rí ọmọ làkejì wọn yóò rí mùsùlùmí ẹgbẹ́ ẹ̀hún tó ṣe yí pé oore ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn kẹ yìí ó wà bẹ̀rẹ̀ sí máa kó ìra rẹ̀ ó lè máa ṣe kí ni ó máa bàá jẹ́ tàbá bèèrè pé ẹni tó ń bàjẹ́ ìdí kí ni nǹkan tó ṣe ìrìnà kò ní nǹkan kan sọ kò ní nǹkan kan sọ kò kàn nígbà tiẹ̀ náà ni látara oore kan tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ọlọ́run ọba ṣe fún ibi tẹ́lẹ̀ omi tún wá lè dé nasalula làáfíà tó wọ́n tẹ́lẹ̀ àwọn oore tí ọmọlàkejì rẹ̀ mẹ́nu òun náà ní ìṣègùn rí ẹnìyẹn lówó òun náà lówó ẹnìyẹn bímọ òun náà bímọ ẹnìyẹn nímọ̀ òun náà nímọ̀ ṣùgbọ́n yóò sì tún máa kórìíra ẹni yẹn pẹ̀lú àwọn nǹkan tí ó ní tó ṣe pé tóun náà dẹ̀ ní ni wọ́n jọ kí nǹkan yẹn ni ṣùgbọ́n yóò máa kórìíra rẹ̀ torí pé kọ́jẹ́ kókó nìkan lòun wà nílẹ̀ ìdáhùn yẹn òun nìkan lówó mọ̀ bẹ́ńbẹ́ kò ní kí sáà kò ní sáà kẹ́lú òní ìmí tó ń ní ẹ̀ka ni tí ó máa gbọ̀gbọ́ fún sọ ń pẹ́ ẹnìyẹn ó ṣe tó rí kankan ní pé kí ni ẹnìyẹn ní ohun tóun náà ní gbogbo eléyìí náà ara kí ni hasadu kódà àtúnṣe ìpìyàn ní kí ni àṣòfò àṣòfò orí bó ṣe pé kíyàn fẹ́ bó ṣe pé yẹn nìkan náà ni wọ́n máa dárúkọ èyàn nìkan náà ni wọ́n máa ṣe kí wọ́n máa pariwo rẹ̀ ìsìláàmù lè lò sí nǹkan bẹ́ẹ̀ anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó ní ká mọ̀ pé lára àwọn kan tó pa àwọn aṣíwájú wa òun ní kí ni aṣọ kò ṣe pé èyí ó fẹ́ máa ṣáwọn pẹ̀lú pé kí ni ìtẹ̀yàn ni kò ṣe pé èyàn nìkan náà ni lára àwọn nǹkan tí islam ń wá ká kúrò láwùjọ lélẹ̀ yìí láti lè fi ṣe ìfáàtì àti tẹ̀síkì táǹkì nìkìyí al-ukhuwa islamiyya tó tá a bá rí ọmọ ẹ̀yà wa tí nǹkan ń dùn fún ó ń kọ́lé ni ń ra mọ́tò ni ìmẹ̀sìn lónìí ni ìmáyé lónìí ni ká má ní lẹ́mìí ipa kórìíra rẹ̀ ká má jẹ́ kí ìkórìíra wà ní ọkàn wa èdè ìjẹ ìfẹ́ ìṣòro tòótọ́ gẹ́gẹ́ bí àwọn àpá àwọn ẹni sọ wọ́n ní máa bàlá jásọ́dù min hasati máa bàlá jásọ́dù min hasati kò fẹ́ ẹ̀ sí èèyàn kan tí ó ní hasadu lára ìlara ìfẹ́ tí èèyàn kan tí ò ní lára ṣùgbọ́n wọ́n ní alkerimu yóò fẹ́ alápọ̀nlé èèyàn èèyàn tó pọ́n rẹ̀ lé a máa ṣe kí ni a máa tíráì láti pàámọ́ yóò máa tíráì láti dá lógun tó bá ti ní kórìkò ní ìkórìíra fún èèyàn kan tó lórí dáadáa kan tó ń bẹ lọ́wọ́ ẹni yẹn yóò máa bẹ́ẹ̀ mi rẹ̀ sọ̀rọ̀ pé kọ́ọ̀pù tó ń ṣe ọlọ́run kò fẹ́. wọ́n la ìwò yìí ṣùgbọ́n èèyàn kéèyàn èèyàn burúkú yóò máa gbé nǹkan yẹn níta yóò wá bẹ̀rẹ̀ sí máa sọ gbogbo àwọn ẹnu àárín gbogbo condemnation criticism attack ìkẹ̀kẹ̀ mara wọn tó ń ṣe kò sí kankan tó ń bẹ lẹ́yìn rẹ̀ ju pé kí ni oore tó ṣàṣẹlẹ̀ sẹ́yìn yìí ni òbí náà àbúrò tó ṣẹlẹ̀ sí ẹni yìí ni kò fẹ́ tó kó ṣẹlẹ̀ sí èèyàn méjì lọ ń tajà níbi kan náà bóyá wọ́n ta owó ọjà kan náà ní láì kan náà ẹ̀ẹ́nì ìjọba ènìyàn tó bá rí sí àwọn kọ́sọ́mọ́sì ń lọ sọ́dọ̀ ẹnì kejì òun fáwọn wá sọ́dọ̀ òun a máa kó ìrànkàn yẹn nǹkan yẹn wọ́n ṣẹ̀tọ́ lè mọ̀ oríṣìí ti ṣe mọ̀ sínú ọkàn rẹ̀ ó lè rẹ̀ lágbáyà ọwọ́ àti àwọn bàbá kan ló máa ń ṣòkù kìíní kan fún ó máa ń lo kìíní kan kó ṣú ọ̀kan yẹn o ṣùgbọ́n ṣètọ́ ó kàn mọ̀ oríṣìí ti sínú ọkàn rẹ̀ láti lè fi bàárò ń kọjá ṣùgbọ́n ẹni tó wá ṣe ní tó bá jẹ́ alkẹ̀rí ó jẹ́ ìlú wo pé ọlọ́run ló ní kúrú rẹ̀ kò nítorí ìyẹn kó ìlà rẹ̀ rẹ̀ yóò yàn ọlọ́run ló so náà wo kí lòun lè ṣe tí ò takẹ̀sí fún un náà fi máa gbìyànjú àti ṣe ní ìlú Saudi wọ́n ní ní ọdún kan èèyàn kan ọjà ó wá ná ọjà yẹn lọ́wọ́ èèyàn kan ó ná sí ìwòsàn àìyàn wá ní ah, iye tó ná ọjà yìí ní ilé ta ní ìrìnlẹ̀ tó gbà ṣùgbọ́n lọ sí ibẹ̀ yẹn èèyàn kan wà ń bẹ̀ tó ṣe pé ó lè fún ẹ ní price tí ó béèrè fún yẹn tó ṣe pé original náà bẹ̀ ìyẹn ti ní ọjà yẹn ní ọwọ́ before àsìkò tí eléyìí ra ti jẹ báyìí tó ń na yẹn òun lè ta ó lè ta tiẹ̀ fún ẹni yẹn jọmọ àdá lè ṣe ẹ jọmọ àdá lè ṣe nǹkan bẹ́ẹ̀ ọjà táwa náà ń ta kéèyàn kan wá sọ pé ẹjẹ́ kí n san irá yìí káwá sọ wípé áàmì ìwé tẹ́lẹ̀ fún ẹ ìṣùgbọ́n mo mẹni tó bá fún ẹ tó lè pé kí ni òríjìnà mẹ́rin òmìnirin tó lè fún ẹ prize yẹn ibi tí òkú wà dé nìyẹn ìjọmọ ìyá ìtò débi tó dé tó o gbé ìtòun tó ní iná ọlọ́run bá ń ta ṣùgbọ́n yóò túmọ̀ sí wípé in tó lè ṣọmọ ẹ̀yà àwọn láǹfààní kóun mọ́ tọ́ka rẹ̀ lọ síbẹ̀ òun lòun ò lè ta tòun nílé yẹn torí iye tó ń rà

ìtí ọ̀pọ̀lọpọ̀ wa ká máa sọ nìyẹn sọlọ́pẹ́pẹ́ àlòkúwà ìsìlámíyà yìí èyí tó pàtàkì púpọ̀ ni tó yẹ kí amójútó sọ̀nàbọ̀wà Muhammad sọlọ́lá àtàlẹ́ ó ní láta ha sábì wù ẹ̀yìn sábẹ́ mi ẹ má ṣe asábì fúnra yín ẹ má ṣe lára ara yín má lára ara yín láàrin àwọn tá a já àfa alákòjọ yìí bóyá bàbá mi bá ṣe wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí sábà bá máìkì mú bóyá wọ́n mọ presentation ṣe jù mí lọ lápèjúwe àbí mo rí pé àwọn èèyàn gba títí wọn ju tèmi lọ àwọn èèyàn máa ń láìsí ọ̀rọ̀ wọn ju tèmi lọ so ìjọba ènìyàn yóò fẹ́ ní pé kí n máa ṣe lára wọn hábàtì ṣùgbọ́n òkúwà ìsìlámíyà ń sọ fún mi pé má ṣe lára ẹ̀yìn appreciate orí ọlọ́run ọba lára rẹ̀ ọlọ́run ọba ló ṣe é bẹ́ẹ̀ ló ní kí àwọn èèyàn kí wọ́n pa tiẹ̀ ju tiẹ̀ lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló pọn ẹ lébẹ̀ lópin ìgbà tí òòrùn bá ti sọ nǹkan tó ṣe wípé ó yẹ ká sọ pé nǹkan yìí ó correct mi ní láti mọ abẹnu àtẹ́lù wọn mi ní láti mọ sọ̀sọ̀ fún sọ ń pa wọn so àáfin ilẹ̀ bẹ́ẹ̀ náà ni ipa pé lára ọ̀rọ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala lélẹ́yìí ó ṣe é ṣe kéèmì náà ní nǹkan ní ìtàwọn náà ò ní táwọn èèyàn ó gbà lára àbíjú tuntun wọn lọ ṣùgbọ́n ti má lẹ́ni tó ṣe pé harvard ń ṣe ní màá bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ nípa wọn màá bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ nípa wọn so eléyìí kò ń ṣe nǹkan tí ó bẹ́ sí mi so ló jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ní la tahasadu wala tabaghadu ẹ má máa bínú ara yín ẹ máa bínú ara yín nítorí tí ń bá ní mò ń bínú rẹ àbí wọn náà ń bínú kí là ń bínú ara wa fún kí là ń bínú ara wa fún kí là ń kórìíra ara wa kí là ń kórìíra ara wa fún. so lára nǹkan lè fi mèjéèyàn òkúwà ìsìlámíyà òun ni má kórìíra ara wa. anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní láyé mọ́mínú mọ́mínú tẹ̀ ẹ̀kárí àbín á kúrùkọ̀ rọ́bí àbín àfàrà aláhàkùnrin ìyàwó tàà fẹ́ sílé obìnrin tàà fẹ́ sílé ẹ̀sìn wo pé ká mọ́ ní kórìíra fún mi ìyá ìwà kan tó ní tá a bá kórìíra ìwà yẹn lára ìwà mí bẹ tó ṣe wípé kí ni tá a nífẹ̀ẹ́ lára rẹ̀ ká sì yẹn pé eléyìí rẹ̀ nítorí pé kí a ní ìkórìíra fún ìwà kan lára rẹ̀ ní àwọn akọ̀ndẹ́mù ẹ̀ pátápátá rẹ̀ lára prọ́kà mọ́ nínú mínẹ̀tẹ̀ ìǹkárí àmì àkúlùkọ́n rọ́bì àmì ha àbára bẹ́ẹ̀ náà wà lẹ́nu tí ó ń ṣe ìyàwó wa gan so a mọ̀ ẹ̀rọ tí ìjẹ́ mùsùlùmí tí ó pa wá pọ̀ tí ó wàá sọ yí pé ẹ̀ ti ẹ̀fẹ́ kórìíra èèyàn yóò jẹ́ pé torí ẹ̀sìn bí a torí kẹ́rin yẹn ó jẹ́ àdánwò fún ẹ̀sìn kí mo gbà lérò pẹ̀lú kó jádánwò fún ẹ̀sìn ó ń tẹ́ ẹ̀sìn rú níta àpapọ̀ afẹ́ fi kó ìra èèyàn ìyẹn náà dẹ̀ ní ó gbọ́dọ̀ máa bẹ níwọ̀ntúnwọ̀nsì ipa afẹ́ kó ìrèyàn kan torí kí nítorí bó ń tẹ́sìn rú so torí náà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlá tabaghabu ẹ máa bínú ara yín máa kórìíra ara yín ẹ máa ara yín máa kórìíra ara yín so ká ní àti ẹ̀fẹ́ yẹn ara wa lódì gan káwọn ìsọ̀lá àtàlà ń sàhábì sallallahu alayhi wa sallam ó ní la yahillu li muslimin an ya'jura akhahu fawqa salat kò tọ́ fún mùsùlùmí láti yàn lódì ọmọ ìyá rẹ̀ mùsùlùmí fawqa salat kọjọ ọjọ́ mẹ́ta yẹ̀tẹ̀kíyàní àlejì ń pàdé ara wọn fàyórídò hàrá fàyórídò hàrá wọ́n jọ ń gbójú sáfúnra wọn eléyìí yóò fẹ́ kí eléyìí yóò fẹ́ kí anábi sallallahu alaihi wasallam ní fọ̀kẹ́rùhùn alẹ́rí yẹta orísàlá ẹni tó lóore jù náà lè pẹ́ tó kọ́kọ́ kíkèjì tó kọ́ sálánà kíkèjì tẹ̀wọ̀n nísìn àárín lágbájá ó ṣẹ̀ mí ó ṣẹ̀ mí ẹ̀ṣẹ̀ wo lẹ́yìn ó ṣẹ̀ wá táà lè ṣàforíjì fún ẹ̀ṣẹ̀ wo ni táàbọ̀ pé kí ni àáyàn ló bí a máa yan jù kú ni jọmọ́ ìtawà wọ ẹlòmí ìnísìn àti ìyẹnra wa lójì ìnísìn ọlọ́run ló mọ iye ọdún yẹn ìtàǹtọ́ ni pé à ń sálámọ̀ síra wa ọ̀tọ̀ ni pé èèyàn ń ṣe kí èèyàn jọ ń àwọnú ara wa níbi ìṣe látara àwọn kankan tó ti ṣẹlẹ̀ láàrin wa yìí kọ́ là ń sọ ṣùgbọ́n pé káàdì má mọ̀ sálámà síra wa à ń sálámà síra wa ájú yẹn ni ájú pé kí ni à wa gan. láyé ìlú kò ẹ jẹ́ kí n làwọn àti ẹjọ́ ní iṣu tó ṣe rí pé tàbáyà kálukú wọn lọ ní àtàlámọ̀ sí lọ kálukú wọn lọ́lọ́ ẹ̀lú ẹ̀sìn ní kò yẹ kí ojú ọjọ́ mẹ́ta lọ ẹ̀sìn bá wa fi ìjọba ènìyàn ó fi gba ọjọ́ mẹ́ta ó fi gbà wọlé áàfin ah, tó ṣe fi ẹ̀ kí ni bá rí ní sálámọ̀ sí i ẹ̀sìn bá wà gbà wọlé ọjọ́ kìíní ọjọ́ kìíní ọjọ́ kẹta lẹ́yìn ọjọ́ kẹta bára ẹ̀ sọ̀rọ̀ dára ẹ̀ padà sílé àjòkú wọlé ìsìlámìyà ìjọmọ̀ ìyá ìsìlámù ìjọmọ̀ ìyá ìsìlámù ní kẹ sálámà síra yín ó mọ̀ ń ṣòro ṣùgbọ́n tí ìjọmọ̀ ìyá ìsìlámù tó béèrè fún ṣùgbọ́n àmọ́ iye àwọn táàkì jọ ń kíra wa lónìí láàrin àwọn àfáà gan táà ní yọ kíra wa àní sálámà síra wa mọ́kúmọ́kú láàmà ṣe síra wa bẹ́ẹ̀ ni ànábọ̀wà Muhammad sallallahu alaihi wa sallam oníláyà hillul muslimin an yahjura akhahu fawqa salat yaltaqiyani fayuridu hadha wa yuridu hadha kò tọ́ fún mùsùlùmí kó ló ń ṣe kí ni òun fẹ́yìn lójú ọmọ ìyá àwọn mùsùlùmí sádẹ̀ ń pàdé ara wọn fàyúrìdù hàdà wọ yúrìdù hàdà kálukú lọ lọ́tọ̀ anábìyí bọ̀kẹ́ ìwúhùn ẹlẹ́dìí ẹ̀ta ìsọ̀lá ẹni tó bá kọ́ fálánà sílá wọn ló ṣe kiri òun ló lóore jù náà méjèèjì ṣé kẹ̀kẹ́ lè wà táàbí ní sálámà sí yàn kan fún lẹ́yìn ọjọ́ mẹ́ta bóyá torí ọ̀rọ̀ èyí bóyá torí kí ni nítorí ọ̀rọ̀ ẹ̀sìn nítorí ẹ̀fẹ́ ti ó ń súrẹ́ di dídíá olólógbò àti gbọ́ ẹ̀fún ó ń tan dídíá káàkiri àwálà abẹ́gbọ̀ ìkọ́ọ̀tì ẹ̀ àní sálámà ní eléyìí lè lọ tó bá ṣe wí pé kámọ́ sálámà sí ni ó sọ́ọ̀bù situation yẹn tí ò bá ti ní sọ́ọ̀bù ẹ̀ náà òun lò èyàn ń ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan lápòjú tó ń ṣe lọ́run láwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan tó ń ṣe àní gbangbata ṣọ̀kọ́nà ọba ló ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣe ń ta a lè torí ìyẹn kámọ́sálámù ti kàpọ̀ ẹ̀kọ́ tẹ tó bá ṣe pé nǹkan ìyẹn ìbọ̀ ẹ̀kọ́ tiẹ̀ ni tó jẹ́ solution tí ò bá kí ń ṣe ìbọ̀ ẹ̀kọ́ tiẹ̀ kámọ́sálámù ti yẹn ni solution òwúlò tọ́lọ́ jẹ́pẹ́ ẹlòmí máa ń ṣe àwọn nǹkan ní ìgbọ́yé wọ́n sálámọ̀ tó níbídíà máa ṣe kìníkà tó níbídíà máa ṣe àṣà ájúrò níbídíà ájúrò níbídíà àbí ẹni tó ń ṣe lọ́n kápọ̀ ikọ́ ti ẹ̀ níbi tó bá ti wúlò yìí tí ò bá ti wúlò kò wà rẹ́kọmẹ́ndẹ́tì ó ṣe é ṣe kó ṣe pé ká súnmọ́ ẹnìyẹn ká pàkíyèsí rẹ̀ ó ṣe é ṣe pé pé nǹkan tó ń ṣe kò mọ̀ ìtẹ́sìn sọ lórí nǹkan yẹn òun lè wọ́n pé tó ń ṣe yẹn ní nǹkan tí tí ò sí tó burú bẹ́ẹ̀ ni bọ̀wọ́ ìta níjà ah, ló ṣe yà á ah. torí náà kò sí sálámà kò sí kìíní kan nǹkan tá a máa ń wo situation ni ẹlòmíì kẹ pé kẹ pàkíyèsí rẹ̀ kẹ ṣàtúnṣe rẹ̀ òun tí ó wúlò ẹlòmíì rẹ̀ ní èèyàn jẹ́gbẹ́jẹ̀gẹ́ nítòótọ́ ṣùgbọ́n tẹ́ bá ní ẹ̀ sálámà sí náà ẹ̀tún bí ìṣàkóbá dáwà tẹ gbé dání láwùjọ tẹwà ní mi rò pé ọ̀rọ̀ mi clear ẹni yóò bá mi tó tọ́ ṣùgbọ́n tẹ bá lẹ boycott ẹ̀ ẹ ti ṣe àkóbá fún òdodo lẹ́yìn gbé dání ní àwùjọ tí ẹjọ́ wà papọ̀ torí bó ṣe ti bó ṣe pé ẹni ìyẹn ẹni tó lẹ́nu dáadáa láwùjọ tẹwà ní ẹni tó lẹ́nu dáadáa tó ṣe pé tí òdodo tẹ gbé dání náà tí ó bá jẹ́ nǹkan tí ó travel tí ó grow láwùjọ tẹ wà yẹn yìí ó sì ní di kẹ́ẹ̀ṣe kí ni kẹ́ẹ̀rọ̀ fún díẹ̀ arákùnrin kan wá bá anábíwa muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan ó fẹ́ wọlé anábìbọ̀lá àtàlàmúwá ní ìgbà tó ti rí fóhùn ní anábì ní bí ìfà àkún àṣírà ìzánùlà anábì sọfọ́nà tó wọ́n nù lé pẹ̀lú ẹ̀ ìyàwó aisha kàwọn ní bẹnu lé pẹ̀lú anábìbọ̀lá àtàlà anábì ní ẹjọ́ ìgbà tó wọlé ànábì sallallahu alaihi wasallam ó wá rọ̀ fún ó sọ̀rọ̀ tútù fún nígbà tó wọlé ànábì sallallahu alaihi wasallam rọ̀ fún ó sọ̀rọ̀ tútù fún tó fi jáde padà ìgbàtẹ́lì ìwọ́ jáde ìyàwó àìṣà wọn sọ yìí tí ó ṣe ọlọ́run wa kẹ́lì yìí kó wọlé nǹkan báyìí báyìí báyìí lẹ sọ ìgbà tó wá wọlé yìí ẹ̀rọ ẹ̀rọ fún bí ọ̀rọ̀ láti tẹ́ sọ pé èèyàn burúkú ni ìgbà tó wá wọlé yìí ẹ̀rọ fún bí ọ̀rọ̀ àdébìkan bá sálámù wá ní inna sharra الناس منزلة يوم القيامة al-qiyamah ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ti burú jù wájú ọlọ́run wà tó bá jọ́ ní ilé alkiyama òun ni máa ń tara kàún náà ìtìfá àṣàrò ẹni tí àwọn èèyàn kan avoid avoidance tí wọ́n ṣe fún ìtìkọ́ àṣàrò yìí láti lè fi àpọ́ẹ̀dì aburú ọwọ́ ẹ̀ láti tẹ́lẹ̀ omi ń bẹ ẹ máa rọ̀ fún ẹ máa rọ̀ fún kò ń ṣe rírọ̀ tẹ́ ẹ rọ̀ fún kò ń ṣe rírọ̀ pé ẹgbà ti ẹ̀kọ́ kò ń ṣe pé ẹ̀ nìkan lé ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe nǹkan yẹn yóò bà nǹkan púpọ̀ jẹ́ yóò bà nǹkan púpọ̀ jẹ́ so wọ́n ní ọkùnrin yẹn ní àwọn èèyàn wọn àwọn ìdílé rẹ̀ tọ́ka ìsìláàmù pọ̀ tánàlì bá lè máa bẹ́ẹ̀ nǹkan tí ó gbé padà sọ́dọ̀ àwọn ìdílé yẹn náà ní líle ni ó gbé padà yóò máa lọ fìtínà wọn sọ́dọ̀ nínà kálá afẹ́ṣẹ́ hajjúrù fún yẹn ara ẹ̀sìn kálá afẹ́ boycott yẹn ní èyí tó ní ṣe pẹ̀lẹ́ sí là ń sọ béèyàn kan ṣe bíbí àdísìn àbẹ́yàn kan ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ táwa náà mọ̀ pé ẹni yìí kò gbádùn ṣùgbọ́n ẹ lè sọ wípé tẹ ẹ bá rí torí pé kò gbádùn ẹ yìí kì ẹ rí ṣe dáadáa sí tẹ ẹ bá gbé yẹn kó ó níbi tí ó ṣe kí ni ibi tó ń gangan fún ó ti gba nímú ni bí Yorùbá ṣe máa sọ wọn ní ẹkùn èèyàn ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tí kọ́lọ́pàá yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ so ẹ lè má rí dáwà ṣe ní àwùjọ yẹn gbogbo tó lè fi blọ́ọ̀kì ẹ̀ ló blọ́ọ̀kì ẹ̀ ló fi blọ́ọ̀kì ẹ̀ so ewé èèyàn bẹ́ẹ̀ ní sin àrí sọ pé ah oníbídí àdéhẹ́ kájá ìkúlì mọ̀kọ́rì mọ̀kọ́rì so situation kọ̀ọ̀kan máa ń níbò la ṣe máa address káwọ́ bá ní sọ̀lá àtàwọn ṣe ṣe pẹ̀lú arákùnrin tá a sọ ó rọ̀ fún ipò tí ilẹ̀ ni yóò lè má ẹlòmí torí kó rí pé nílé èèyàn ni tó ń lò ànẹ́sọ̀lá àtàwọn ti lè má ó márùn torí kó rí pé nílé tó ń lè má ó rẹ̀ èyí tí umaru ó gbọ́yé tí ó rẹ̀ tí umaru ṣe tí ó jẹ́ kí ó mọ́rù ó sá sọ́dọ̀ ọlọ́run ọba yìí at the same time èèyàn kan ti kọ̀ sínú mọ́ṣáláṣí táwọn tàbí ìparẹ́ ìsinmú wọn wọ́n fẹ́ kó bí tí nìkan tàbí tó gba ẹni mẹ́lẹ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wasallam onígbà òhùn ìgbà òhùn ẹ sílẹ̀ látúndínlẹ́mù òhùn ẹ má jẹ́ kí ó fún ìtọ̀ yẹn káàkiri kó máa gé ìtọ̀ ibi tó wá ti ń gé tọ̀ yìí ìtọ̀ yóò máa ta fára rẹ̀ yóò lè máa ta káàkiri àwọn pọ́ọ̀sì nù mọ́ṣáláṣí kódà ó lè fọ́ sí ara ẹ lómi nù yín gan lórí pípa àtẹ́wárí pé ẹbẹ́ náà yóò máa bá bẹ́ẹ̀ ni ìtọ̀ ti ń jáde lára so ìtọ̀ yẹn ó padà dàtàṣọ rẹ̀ ìmí ìgò ta sí aṣọ èyí tẹ̀ ń lé yóò tà sí gbogbo inú mọ́ṣáláṣí àdẹ̀mọ̀ pé ìtọ̀ ẹ̀gbin ni lẹ́bi ni dàrúhù láti bẹ̀rẹ̀ mú un anábíwá ní ìnàmà wàhí tókù yẹ sírìn wàlá túbọ̀ ápù mú àfẹ́rẹ́ ọlọ́run pé ìdílé lẹ́ni tí ó mọ̀ mú nǹkan rọ̀ èèyàn ní kó situation yẹn òun ló tí ẹ túmọ̀ sí pé ànábì sọ pọ́ di pé kéèyàn máa kọ̀ sínú mọ́ṣáláṣí ṣùgbọ́n ó rí pé eléyìí tẹ̀lé ìjẹ́ tẹ́ ẹ fẹ́ máa kó ní tìǹ fún eléyìí kò dá nǹkan mọ́ nítorí inú ẹ̀ ti kéré sí tó yẹ yìí ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí dìsẹ́mbà náà ni owó pé á ah, bánà mi ṣe dáa tó ànábì wà ní mẹ́rin tí wọ́n jẹ́ jù ó ní aláhùn náà ilé ọlọ́run ọba irhamni kẹ́mi wa muhammadan àti muhammad wa la tarham ma'ana ahadan mọ́kẹ́ lóbi mẹ́lẹ́yìn àwa mi lóbi ẹ wo àṣìṣe àdúrà ànábì ò lé mọ́ bọ́pọ̀lọ́ apáṣẹ máa lé mọ́ dánàbì sọ ní pé lakọ́ta àṣìṣe àwọn àpìlà ìkí ọlọ́run tó fẹ́ ọ ti sọ́ di nǹkan tí ó náà torí pé tọ́lọ́wọ́ ọba sọ ní pé wà ráhùnmọ̀tì wọ́n ta á kò lè ṣe ìké mi ọlọ́wọ́ ọba ń tó rọ kíkà gbogbo nǹkan ni kò wá ní kémi àjẹ nìkan ní kájọ náà jẹ ìké ọlọ́wọ́ ọba ni àá a lè jẹ́ tán àníbi ọ̀rá kọ̀rẹ́kì ẹ̀ lọ́nà tó sọ̀rọ̀ tó igbó ní pẹ́ nìyẹn yìí ọ̀nà tó lè fi wúlò fún yẹn torí náà àgbọ̀dọ̀ gbọ́ àárín iye látàkọ́ tààrù wọ́lá tàhájọ́rù wọ́lá tàdábàrù ẹmọ́ ṣe kí ni ẹmọ́ kọ́yìn sí ra yín ẹmọ́ yín ara wa. ànẹ́sọ̀lá bá ń pé ẹmọ́jọ ojọjọ́ mẹ́ta lọ àkíní ẹbí ní gan ó tó ní wọ́n ní egúngún wọ́n ju ojọjọ́ mẹ́ta lọ èyí tó lè ju ọjọ́ mẹ́ta lọ ní tẹ̀sí èyí tó ní í ṣe pẹ̀lẹ́sìn tó mélòó wa nídìí ló ní èèyàn lódì nítorí wa ló ní èèyàn lódì nítorí ẹ̀sìn hátà àwọn àfa ẹbára fa méjì tanyara wọn lójú ìwọ̀n ìbálámọ̀ sí wọn kẹtẹ́ bá wò fi ní bí ní òun ṣe torí ẹ̀sùn pátánà ìṣù ló mọ̀ ńlẹ̀ ó lè jẹ́ bí ọdún márùn-ún mẹ́fà mẹ́ta náà jíjọ kíra lọ sálámọ̀ sí wọn báyara wọn ó lọ báyìí eléyìí tako ẹ̀kọ́ àníwọ̀ Muhammad láyé ní ṣe pẹ̀lẹ́sìn náà kẹ́bí ta sọ fún wa in tó ní àwọn kùnúdù yìí ó ní àwọn restrictions in tó wípé ó dé tó bá rí pẹ́ni tó fẹ́yìn ló di yẹn yìí kò fí ẹ̀sìn kò fí àwùjọ tó wà gan bóyá ìyẹni tó ní ṣáúkà ni yóò dá nǹkan rú gan èyàn ní láti wo àwọn nǹkan bí Muhammad sallallahu alaihi wasallam bó ṣe tó ká máa kí ìsọ wípé ọ̀pọ̀lọpọ̀ ní lónìí tí wọ́n bá ṣe àwọn nǹkan wọ̀nyí àwọn àṣejù ẹlòmíín sì ni tó gbọ́ ọ̀rọ̀ dáwà àtàràbíyà yìí òun ni pé kí ẹ mọ́tẹ́ ní bọ́ọ̀dì ṣe ládùúgbò àfẹ́yìn bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún twenty ten kúrò ayé káàkiri nìkan ẹgbẹ́ àwọn alùsùn yẹn ẹni tó ṣe kó jẹ́ àwọn mọ̀lẹ́bí torí pé wọ́n rí bí wọ́n ṣe òní sọ̀rọ̀ sí wọn òní bá wọn ṣe a oníbídí àníwọ̀n kíríkẹ́ ni wọ́n kẹ̀kẹ́ mọ́ra wọn táà ní bá lo mẹ́tọ́dì yẹn sallallahu alaihi kò ní èèyàn kó wọnú ìsìlámù kò ní èèyàn kó wọnú súnnà táà ń pariwo yẹn àwọn tánàbí kó wọnú ìsìlámù tó kó wọnú súnnà táà ń sọ yìí àwọn èèyàn tán jẹ́ kèfèrí náà làwọn tó kó wọnú ìsìlámù ṣùgbọ́n bá tí wọ́n sọ pé o ò ní bá kékeré kankan o ò ní bá sọ̀rọ̀ àbí ẹni tí mùsùlùmí kan tí nǹkan òye o ò ní bá sọ̀rọ̀ táà ló fẹ́ kó wọn ní Islam definitely èyí bí mélòó kan tẹ́ ń kóra yín káàkiri náà lẹ́mọ̀ kóra yín káàkiri so a ní alcohol kan tá a fẹ́ ṣe ní àyè báyìí báyìí báyìí èyí mélòó lẹ́wàá bẹ́ẹ̀ èyí mẹ́wàá èyí mẹ́ẹ̀ẹ́dógún èyí méje náà lẹ́ẹ̀dógún bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń dé àdúgbò yókù nǹkan tí wọ́n ń ṣe mùsùlùmí sáwọn ẹ̀yẹn náà ní ìdígbà wà ní ẹ̀ẹ́dùn mọ́ ní sọ̀rí pé káṣí ájúmù tẹ́lì káṣí ájúmù tẹ́lì anábì tó sọ ọ̀rọ̀ yẹn gan sọ́lọ́ lọ kò lóòdù wọ́n ṣe ń lò yẹn àwọn sàhábà ò lóòdù wọ́n ṣe ń lò yẹn wọ́n lóòdù wọ́n ṣe ń lò yẹn tí wọ́n bá lẹ̀ lò ó wọ́n lò ó nílò tọ́rí pé ó máa ṣiṣẹ́ ẹ jẹ́ kéèsì àwọn sàábé tí wọ́n lọ sójú ogun ogun tàbúùkù àwọn tí wọ́n lọ ọdún mélòó kan tí wọ́n dúró sí màjínà tó ń pẹ́ tàbúùkù ó jìnà ó tún jẹ́ àsìkò tí òun tí òun mú àwọn nǹkan wá ṣe kí wọ́n sá sẹ́yìn wọn lọ ìgbàtánìtọ̀ láàtọ́lá ní wọ́n dé ó bínú sáwọn tí wọ́n lọ lára àwọn tí wọ́n lọ قوم ni كمين tó ń pè ní kábìn Malik radiyallahu anhu àṣùhàbí jẹ́rì lára àwọn ló wà àwọn mẹ́ta kan bẹ tó ṣe pé àwọn mẹ́ta yẹn èèyàn gidi ni wọ́n ṣùgbọ́n ó kàn ṣe bí ẹni pé kán máa lọ náà fi lọ kò ń ṣe pé wọ́n jẹ́ mùnàfíkì ṣùgbọ́n àwọn mùnàfíkì kan bẹ tó ṣe pé àwọn náà ó wá ní kán bọ ikọ́ọ̀tì àwọn tí wọ́n lọ yẹn ní àwọn mẹ́ta tá à ń sọ yẹn àníṣọ́lá àtọ́nìkan bọ ikọ́ọ̀tì wọn kẹ́yìn wọn lójú kọ́mọ̀ sálámà sí wọn kọ́mọ̀ dáhùn sálámà wọn fún odidi tí kí dé òun náà fi bẹ ní ìgboro Màdínà tí wọ́n sálámà sí wọn wọ́n pẹ̀lú kọ́ọ̀tù wọn ibi tó lé dé àwọn ìyàwó lé wọn gan-an àdẹ́sọ̀ wà pẹ̀lú kan pẹ̀lú kọ́ọ̀tù ṣàgbégbé kọ́ọ̀tù ní agbára yẹn kéèyàn máa bẹ nínú ìlú kó ṣe pé ìlú tó ń bẹ kò tẹ́lí bọ́ọ̀lì tó ń bá a sọ̀rọ̀ ẹ̀rọ pé ẹ̀jẹ̀ ó fẹ́ lè máa jáde mú ìyàn báyìí ṣùgbọ́n àwọn tàbí ẹ̀ta tá a sọ èyí tí nǹkan yóò fi jẹ́ kí wọ́n sọ wípé kóra ẹ lọ́jọ́ báwa ṣẹ̀fẹ̀ kí ló máa ṣẹlẹ̀ wọ́n tún súnmọ́ ọlọ́wọ́n ọba sí wọ́n tún súnmọ́ ọlọ́wọ́n ọba sí inú wọn bàjẹ́ lórí iná ṣe yẹn jọmọ́ ṣé bọ́ìkọ̀ ti yẹ wúlò fún àbí kò wúlò fún ọ wúlò fún ọ ó ní káwọn súnmọ́ ọlọ́wọ́n ọba sí i so boycott tánàbí ní ká ṣe fún ọ̀yẹn boycott tó ṣe wípé kí ni ó wà ní ààyè tó yẹ ká wà ní. bọ̀ká imagine téèyàn kan lànàbí ní ká boycott kẹ́nìyàn wá ní kó rẹ̀ lọ bí mo fẹ́ ní ìṣẹ̀ ní ẹgbẹ́ ọmọ ṣé boycott yẹn wúlò fẹ́ yẹn kò wúlò fún. tó jẹ́ pé òkè afẹ́ boycott yẹn kan ló fẹ́ yẹra fún yẹn kan ò fẹ́ yíyẹra fún yẹn tó tún ṣe tí ò bá ti tún un ṣe kò sí pọ́ǹtì kò yẹra fún afẹ́kẹ́ tó ò bá yẹra fún ó máa afẹ́kì wọ́n gẹ́gẹ́ fún rẹ̀ á afẹ́kì wọ́n gẹ́gẹ́ fún rẹ̀ bí ayé tẹ́lẹ̀ yẹn ń ṣe ìwọ náà ó padà máa ṣe irú nǹkan yẹn tó lè jẹ́ pé nǹkan burúkú ni nǹkan ìṣẹ́lẹ̀ bí abidjan ni nínú situation báyìí àá sọ wípé kí n yẹra fún un wọ́n fẹ́ pé kò ní àfẹ́tì wọn kò àfẹ́tì wọn ṣùgbọ́n òun ni òun tíráì láti mú kúrò ní ibi tó wà tó tó bá ṣe pé òun ṣe ṣe ṣe ṣe kí èkúrò bẹ́ẹ̀ ṣe má kọ́ntínú tẹ́ẹ̀rí mú kúrò ní ibi tó wà ṣùgbọ́n tẹ́ni ìyẹn bá le koko lórí ibi tó wà débi wípé gbogbo tóun náà lè fi tó òdodo lógun ló fi jà lógun tí wọn náà lè gbẹ ní ipò agbára ẹ o ní láti dín pẹ̀lú ẹgbà yẹn. olóòpàá tó lé pé ọlọ́run wa subhanahu oníṣẹ́pẹ̀ lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bẹ̀síkìmà pẹ̀lú ọgbọ́n àti òye wẹ̀lmọ́ ìlọ́tí hasana pẹ̀lú wáàsí tó dá ọlọ́run ọba sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní wọjá bí gbogbo ilẹ̀ kí àǹfà wọ́n bá wọn sọ̀rọ̀ ṣe ṣì pẹ̀lú wọn ẹjọ́ bí ọ̀rọ̀ yẹ wò lẹ́lẹ́kì àṣà ní ọ̀nà tó fi dáa jù níṣẹ́ ààrẹ èèyàn kan tó ṣe pé ààrí wípé ó ní bídíà lọ́wọ́ ó láwọn pàǹtí kan lọ́wọ́ a pè é pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fi ẹ̀rí hàn a sọ̀rọ̀ tútù fún tó súnmọ́ òní tó kópa tóun náà ò bá kí ń ṣe ìrìn jẹgẹjẹgẹ kódà tó bá wà ráǹtì wípé ká fi àwọn ẹ̀rí hàn bóun ló ṣe mú ìtòun náà gbára lé wá jáde omi lẹ́sẹ̀ àgbà káṣí wọn náà tó dáa jù tá a lè fi bá a sọ̀rọ̀ ẹlòmíì tó bá lóun fẹ́ ṣe nìkọ́ọ̀ṣù pẹ̀lú ẹni tí ó ní pòsíṣàn tó yàtọ̀ sí tòun líle líle náà ni tó má fi líle bá wọn sọ̀rọ̀ ẹni tó ní contrary opinion sí tiẹ̀ fàyè kẹjọ yẹ̀ wò ó lẹ̀ jẹ́kọ̀ náà ní feeling pé bóyá òun lè pìrìsẹ́ǹtì tó ń bẹ lọ́wọ́ òun kí wọ́n wá fi yìí tí ó ń bẹ lọ́wọ́ tiẹ̀ tó ju tiẹ̀ lọ yẹn ní kó o fi ṣe kí ni kó o fi yanjú ọ̀rọ̀ yẹn wàjà àdínkù fi lẹ́sí àmì ìtọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala fi bá ó kópa nígbà Muhammad sallallahu alaihi wasallam ní àṣẹ rẹ̀ nìyẹn ọlọ́wọ́ bá tún sọ pé wà láti jàdínú ahlal kitab illa billati àṣà kódà àwọn tí wọ́n tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ tẹ́ fẹ́ fi ọ̀rọ̀ àwọn lo ọ̀nà tó fi dáa jùlọ àti jẹ́ ká fíìlì bí ẹni báwọn náà ní nǹkan lọ́wọ́ kó wá fi jẹ borí ti fi wọ́n yìí ìlàlẹ̀ ìrìnà bọ́lá mú mi wò àwọn tó lè mọ́ làásán ìdí kan gbọ́ nínú wọn nígbà tí wọ́n lè mọ́ onídìbíà yẹn onídìbíà ní ìgbẹ́ tó ṣe ike gbogbo tó bá ní ó lè fi dàní lógún gbogbo tó bá ní ló lè ṣe ẹ̀rẹ́bí ta sọ fún wa lẹ́ẹ̀kan tí wọ́n náà ò bá tí ì máa bẹ ní ipò tí ó jẹ́ ipò agbára ó ṣe rọ̀ fún náà ni ó rọ̀ torí pé tí wọ́n fẹ́ àṣírí ó ṣe pò kàfẹ́ báyàn jà ìwọ fẹ́ fi òdodo àwọn èèyàn ni ó fẹ́ fún àwọn èèyàn mọ̀dá ní ó máa ṣe tútù tútù pẹ̀lú ṣùgbọ́n ká ní pé bóun ṣe lágbára nìwọ náà lágbára ẹjọ́ lẹ́nu ní òní àhá òòyúrọ̀ fún mẹ́wọ̀n kó lè mọ́ níbẹ̀ yẹn ó jẹ́ ìsìn òun ni ó jẹ́ di ráìsìn ìlànà ìrìnà lọ́nà àwọn nínú so yóò lè mọ́ wọn nínú situation bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ṣe dáwà gbọ́yé pé gbogbo ẹ̀ nílé kókó náà ní kankan máa rán ẹ̀ ìpìlẹ̀ dáwà nígbà Muhammad sallallahu alaihi wasallam òun ni kí ni al والموعظة الحسنة ولكن الدين إبلان يأتي ṣùgbọ́n èèyàn a máa lé mẹ́ni tó bá yẹ kéèyàn lè mọ́ torí pẹ́ni tí ò lódodo gbọ́ ni táwa náà bá lẹ̀ ń bẹ ní ipò ẹni tó lè lè mọ́ eléyìí orí kí ni òun ni èyí tí àábìkó gbogbo àwọn ẹ̀rí tó ń bẹ lórí irú àwọn kan báyìí táàbìkó yọ tó fi jẹ́ pé gbogbo ẹ̀ la máa ṣe kí ni láti lò báwọn ṣùgbọ́n káwọ́ ti pé àpòpò dáwà rírọ̀ rírọ̀ náà gbogbo ẹ̀ kò ṣe gbogbo dáwà náà ní rírọ̀ rírọ̀ líle máa ń wọlé gbà mí torí pé ọlọ́wọ́ bá gán sọ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ike kó lè láwọn mi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó yá ayọ́ nàbí jahidil kuffara wal munafiqin wa so líle náà ń bẹnu ẹ̀sìn ṣùgbọ́n líle alghilra wàṣídà nínú ìdíyà kálẹ̀ ń bi tí líle ti wúlò bákan náà wàlí wàríf kárọ̀ nínú ìdíyà níbi tí kárọ̀ tó ti ni tó wúlò sọ ara wọn yẹn tí wọ́n máa gbé síra wọn ibi tí ẹ̀kọ́ ti lo ní yóò ìlú tó yẹ kó lo ṣídà yóò lo ní ìlú mẹ́ ẹ̀lẹ́mẹ́ra ní ṣídà ṣídà náà tẹ̀lẹ́ fi láwọn ọ̀dọ́ mi pàtàkì láwọn ọmọ skúlù àwọn yunifásitì mi ẹlòmí líle líle ní ọmọ ẹgbẹ́ lórí kámpọ́ọ̀sì ní gbogbo àwọn lecturers wọn muslim community gbogbo wọn ọdí lálàtẹ wọn nígbàtí jagun tó bá wá jáde yunifásitì tó bọ́ sí rí láìsí ìyá ìṣó wà dán lórí ẹjọ́ nígbà tó wà ní sùn yẹn ń kó oúnjẹ ni nítorí pé òun náà fẹ́ ṣiṣẹ́ bóun ó ṣe máa jẹun ìyá ìṣó wà dán lórí ẹni yóò padà máa rọ̀ ní rọ̀ tí bàjẹ́ mú wọ̀ ẹni tí ó yẹ kó rọ̀ fún yóò padà jẹ́ kí yóò padà rọ̀ fún ṣùgbọ́n ẹni tó wá ti kẹ́ ẹ̀kọ́ tó gbẹ́sì yé tó bá wà ní yunifásitì náà àwọn tó jẹ́ àwọn bàbá bàbá tàǹsọ́ ní yunifásitì àwọn lecturers room committee, yóò mọ bóòlù wo ṣe ilé ti pẹ̀lú wọn àwọn lè máa àti inú ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n àwọn pípù yìí sì wọ́n ló fẹ́ fi àwọn ọmọ new intake táwọn yunifásitì ó fẹ́ fi wọ́n mọ̀nà sínú súnmọ́ bẹ́ẹ̀ ni àwọn lecturers táwọn náà jẹ́ mùsùlùmí àwọn òfẹ́ kó ṣe ń tí àwọn new intake yẹn ni kó ṣe pé ìlànà tẹ́ ń tọ̀ ní kátọ́ so conflict of interest ti ṣẹlẹ̀ bóòlù ṣe fẹ́ ṣe fún òfin ní àwọn ọmọ yẹn sọ́dọ̀ tó fi kéyìn wọn tó o bá gbé nílé fún àwọn lecturers yẹn èèyàn ti ṣe kí ó ti lùdì àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ la fẹ́ jẹ́ káwọn ọmọ yìí mú òdodo afẹ́kàn ọ̀nà súnnà àfẹ́jẹ́kẹ́rì ah, ọ̀nà bíyà tẹ́tù àfarabalẹ̀ tó gbọ́ súnà yé tó gbọ́ dáwà yé yóò ṣe kì ní yóò tẹ̀ irú títẹ̀ tí ànábì tẹ̀ pẹ̀lú ọkùnrin tó wọlé wá bá tó ṣe kì ní ìdánúra bí ìfà àbúrò ṣe yàn gíjì ni tó bá bọ́ta sí lájá society yóò lè tẹ́kìní yóò lè ọ̀pẹ́tì níbẹ̀ náà yóò lè ọ̀pẹ́tì níbẹ̀ ṣùgbọ́n ní gbọ́dọ̀ nígbà tó ń bẹ ní sùkúù líle líle ní ló wá sílé àwọn òjòkó fún oṣù padà sí sùkúù padà tó jíjẹ wúwú rọrùn fún ó ráwọn tó ń kó lè lọ́wọ́ ṣùgbọ́n pàtó bá padà sí lájá tó fẹ́ẹ̀tì tí ó sáwọn tí ó kó lè lọ́wọ́ mọ́ tó ṣe kóhun ló máa fẹ́ẹ̀lì fún rẹ̀ so àwọn tí ò yẹ kó bá ṣe ni yóò padà bá wọn ṣe nítorí tí ó kéré bá yìí tán tó jẹ́ pé ẹlòmí ẹ̀rẹ́ lómi aṣọ ìgbẹ́ ẹ̀ gbogbo jẹ́ǹde yàwó náà ti ṣe sẹ́yìn 20 years ago 30 years ago gbogbo ẹ̀lá náà ti ṣe ẹ̀fọ́nàbalẹ̀ yàn ọ̀dọ́ yóò máa pàtó ṣùgbọ́n wá jẹ́ pé nígbà tó wà lórí kámpọ́ọ̀sì ó farabalẹ̀ ìtàn yẹn kò ní pa ìtàn yẹn mọ́ rẹ̀ kò ní máa rí rẹ̀ gẹ́gẹ́ yìí tó ti jìnà tẹ́lẹ̀ rí tó ipẹ́ pàtó mẹ́rin ní kọ́ńtọ̀ tún farabalẹ̀ tó ká ṣe ṣe bá àdé nínú pàtàkì pé bàtàwà náà tá à ń ṣe bẹ́ẹ̀ lómi ní ti ojú ẹni ẹgbẹ́ jàbàtà ojú ẹni kìíní kẹfẹ́ wọn bá a ti ṣe jàbà kí a ti ṣe lóyìn tí èèyàn bá ti farabalẹ̀ láti tilẹ̀ ó lè mọ́ mọ́ parun tàn bẹ́ẹ̀ tó ló jẹ́ pé ó pàtàkì ká àárín iye tó kí la onye lórí àwọn oníṣẹ́ àníbọ̀ Muhammad sọ̀lá tán ó ní ká mọ̀ pé lára ìwọ̀ ní fúnra wa òun náà ni kí a ṣe dáadáa pẹ̀lú wa wa ni wọ́n kúrú ibadallahi ikhwana ó ní ẹjẹ́ kí ẹjẹ́ ikhwana ẹjọ́ máa yá ẹyẹ rúsìn ọlọ́run wa ìjọba yá yín ẹ má ṣe ẹ ẹmọ́ ti tàkọ́ọ̀tọ̀ ànábì ka àwọn nǹkan ẹ̀yẹn lọ wọ́n á fi kún náà pé kò tọ́ fún mùsùlùmí láti sọ yí pé òun pọ́ ẹ̀kọ́ ọ̀tọ́mọ̀ ẹ̀yà àwọn kọjọ ọjọ́ mẹ́ta ó ṣe tọ́jú mi ẹ̀yẹn mi lè pa sọ wọ́n láyé tó bá ti kọjá yẹn tó kọjọ ọjọ́ mẹ́ta yẹn ló ti wà lẹ́nu ọ̀yẹ́ èyí tí ó lè ṣe kiri ni pé kó ṣe pé torí ẹ̀sùn a lè sọ fún wa àwọn ìyìn tó jẹ́ restriction tó dé títí ẹ̀sìn náà ṣùgbọ́n tí ó wá ti kí ń ṣe ẹ̀sìn personal issue ni mọ́jẹ̀ kó ṣe ń pé òní sálámà sọmọ ìyá rẹ̀ ó dùn ẹ́ ó dùn ẹ́ gan-an ọjọ́ mẹ́ta gbàgbé nípa ẹ̀ tí ó bá ti ẹ̀sán nú ẹ̀sán yányán ní kẹ ìra yín kẹ mọ́ sálámà síra yín kọ́ so lára àwọn ẹ̀kọ́ tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó kọ̀ wà nílé yìí bákan náà anábọ̀ Muhammad sallallahu al-muslim ahul muslim láàyè ìlébùhù wà láyé sílébù mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí kó gbọ́dọ̀ ṣàbòsí fún gbọ́dọ̀ ṣàbòsí fún wà láyé sílébù kó dẹ gbọ́dọ̀ fílẹ̀ fáwọn tí ó ṣàbòsí fún sọ́jísìn àjọ ń ṣe kátàkárà ní ìgbọ́rọ̀ ṣàbòsí fún ìwọ náà ò gbọ́dọ̀ ṣàbòsí fún mi lára nǹkan tí ó jẹ́ kí ìjọmọ̀ ẹ̀yà wa ó gúnrégé yẹn tí ó dẹ̀ ní orípa dáadáa láwùjọ torí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tó sọ fún wa òun ni pé kí láyé ju alábẹ́ àhí wàlá yá súnmọ́lá sáwmi wàlá yá símọ́lá sípàtì àhí ọmọ ìyá rẹ̀ ó kọnu sóbìnrin kóhùn fẹ́fẹ́ ó dẹ̀ mọ̀ kó ti kọnu sí lára ìjọmọ ìyá òun ni pé kí wọ́n kóra dúró má jẹ́ kí ìfẹ́ obìnrin yẹn tó ní kó mú ẹ délẹ́wù wípé òun ti kúrò ní nǹkan ẹ̀ nítorí olùkọ́ ọmọ ìyá mi ti bá ẹ̀ kó bóbìnrin kan sọ̀rọ̀ lọ́wọ́ ni ní ilẹ̀ rísà ìfọ́mọbìnrin ẹ ti dìklẹ̀ fún wípé òun ò ṣe èmi ò ní ráìtì láti lọ kọnu sí ìsẹ́kọ̀ọ́bìnrin ọtí pàtíwọ́pọ̀ kóbìnrin yẹn ti yọ̀ǹda rẹ̀ pé òun ò ní trend àwọn òbí ọmọbìnrin yẹn wọ́n láwọn ò lè gbà irú situation bẹ́ẹ̀ ìbí náà wà lè lọ ṣe kí mo lè lọ apply èmi náà lè propose nígbà yẹn ṣùgbọ́n kí wọ́n lé pé kí ìfẹ́ obìnrin yẹn kó ti wọ̀ mí lójú bó lè mọ̀ pé brother Abdullah ó ń bọ́ mọ́ obìnrin yẹn sọ̀rọ̀ kó ń ah wọ́n á ní kí ní èrò tó wọ́n lè wá lọ tí n bá lọ ṣe mo jàmbá àjọmọ̀ ẹ̀yà mo ti bọ̀ lámọ̀ rẹ̀ mo ṣàlọ́ sí fún bẹ́ẹ̀ ni àwọn sọ lásán pé láyọ̀ ní wò ó kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ ṣàlọ́ sí fún. lámì ilé ìta ṣe lálàyé ó yàtọ̀ sí wípé ní ìmọ̀ wípé ó bá ọmọ obìnrin yẹn sọ̀rọ̀ níbi ìkankan bóbìnrin sọ̀rọ̀ ní ìmọ̀ ní ìmọ̀ tó bá sọ̀rọ̀ èmi náà rárá ọmọbìnrin ẹ mo ní fẹ́ẹ̀sì inú ẹ̀ ṣé mo lè bá sọ̀rọ̀ mo lè bá sọ̀rọ̀ torí pé mi ìmọ̀ fóun bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tóun bá padà mọ̀ pé mo bá ọmọbìnrin tóun bá sọ̀rọ̀ tóun náà bá padà mọ̀ lópin ìgbà tí ò bá lẹ́fídẹ́ǹsì wípé mo mọ̀ fóun mọ̀ fóun bá sọ̀rọ̀ kò ní láti kẹ́bìnì tó ló jẹ́ pé láyé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní arábìnrin kan tí wọ́n pè ní fatima ìtòkẹ́ arábìnrin yìí olọ́bá anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní ìrìn òjíṣẹ́ ọlọ́run ọba mo fẹ́ kẹ́ fún mi ní márùn mo fẹ́ sọ́nà ó ní kàtọ́bà ni muawiya wàkàtọ́bàní àbújá ọkùnrin méjì ló ti bá mi sọ̀rọ̀ fún àwọn afẹ́fẹ́ mi mọ̀háwí àbá mi sọ̀rọ̀ mọ̀háwí ọmọ àbúsọ̀ ní àmì ó bá mi sọ̀rọ̀ fún fẹ́fẹ́ mi bákanáà àbújá ó bá mi sọ̀rọ̀ fún fẹ́fẹ́ mi mo fẹ́ kẹ́ advice mi ṣe ẹgbẹ́yẹ méjì ló bá sọ̀rọ̀ ń sì ṣùgbọ́n kìíní kejì wọn ààlè sọ pé wọ́n bá o léèkì ọ̀rọ̀ àlẹ́bí torí pé àlẹ́fídẹ́ǹsì pé eléyìí mọ̀ pé eléyìí bá a sọ̀rọ̀ kò rẹ̀ sí nǹkan tó sọ pé obìnrin ò lè gba hìtbà méjì mẹ́ta ọmọbìnrin kan wà níṣẹ́ ọkùnrin kan wá kọlu sí fóun fẹ́fẹ́ ìbí náà tún wá ìbí náà tún wá òun ni ó tẹ̀lẹ́ kì yóò chúùzì tó fẹ́ kò sáyè fún kọ́ṣípù o tó ní àwọn gbéra àwọn káàkiri àbáwọn ọjọ́ kò sáàyè fún un ṣùgbọ́n èèyàn kan wá bá kóhun fẹ́fẹ́ ó lè gba kìtìbà rẹ̀ eléyìí náà wá bá kóhun fẹ́fẹ́ ó lè gba kìtìbà rẹ̀ kó wá wò pé wo ni kóhun mú nú àwọn méjèèjì ìwé ẹ̀mí tí Fátímà wá ṣe pẹ̀lú Ànábì sallallahu lẹ́ni tí ó ń anábì sallallahu alaihi wasallam wá ní ó ní amma Muawiya sórí Muawiya ti ẹ̀ tó ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún fẹ́fẹ́ ọ̀rọ̀ nà tí àrílẹ̀ ìlà ń sọ sí anábì ní fasọ̀ ìlú kò sówó lọ́wọ́ ẹ̀ kò lówó lọ́wọ́ sokomi rí rẹ̀ ẹ́ tó tó dẹ̀ gbẹ́sì yé lọ mo rò pé ọkùnrin kan lówó lọ́wọ́ dẹ̀ gbẹ́sì yé ọkùnrin kan ó gbẹ́sì yé ṣùgbọ́n kò sówó lọ́wọ́ ẹ̀ àwọn anìkàmú kan èwo ló dáa jù èyí tó lówó lọ́wọ́ tó gbẹ́sì yé lẹ́ni tí ò fẹ́ dáadáa fún ẹ ó dáa jù so àníbọ̀lá àdáni Muawiya sọ̀rọ̀ ní kò kò sówó lọ́wọ́ ẹ̀ wọ́n á máa Abu Jahm sórí Abu Jahm mú ti ẹ̀ tí mo lè sọ́n kó ohun ọ̀dọ̀rọ̀ àbú lè mi sàn ó mọ́ ní o ó mọ́ ní obìnrin ẹbí ọkùnrin mi ń bẹ èèyàn bí lé ní kí àwọn ọmọ ti sọ èyí ó ti ṣe kí ni ó ti gbá létí so nature ti ti nìyẹn kò ṣe nature tó dáa tìrígbà ní sọ láàrín jẹ́ káàmù páwọn tán mọ́ ní obìnrin àwọn kọ́nà dáadù láàrin wọn ṣùgbọ́n tí situation bá wà rántí kánú obìnrin níní náà tí ó ní tọ́pẹ́ sí i lára tí situation bá dé bẹ́ẹ̀ láàmú bá yí ṣùgbọ́n nǹkan ní the best option náà gẹ́gẹ́ bí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ sọ́nàbí ní àbújá mi pẹ̀lú ní nìsa ọmọ náà obìnrin èyí sí Usama máa rẹkọmẹ́ndì kò fẹ́ Usama ànábì rẹkọmẹ́ndì ẹ̀rù ní fún sallallahu alayhi wa sallam so kí la fẹ́ lòmí eléyìí òun wípé ká gbọ́ yé ká bá ní èèyàn bóbìnrin sọ̀rọ̀ ká wà náà má lọ obìnrin tó bá sọ̀rọ̀ ìyẹn tá bá mọ̀ kó bá sọ̀rọ̀ stardust tí rí pé wọ́n rìjẹ́kìtì proposal rẹ̀ ṣùgbọ́n tá a bá ti rí pé wọ́n rìjẹ́kìtì proposal rẹ̀ ó lọ eléyìí náà nǹkan ni ká má fi fi mo kọrin gba proposal tèmi àfáà mi wá kọrin sí n gba proposal rẹ̀ ṣó yẹ ṣùgbọ́n ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin àwa ẹ̀kọ́ ni kọ́lá kò ní kí n mọ́ obìnrin yẹn lọ́ta kò ní kí mú lọ́ta ẹ kò wú àti gba proposal àtẹ̀mí ni kò lé tó bá yẹn ó wú àti gba proposal ọmọ ìyá mi ni kò lé tó bá yẹn ìyẹn ò ní kó fíjà láàrin àwa méjèèjì a máa lọ bẹ́ẹ̀ sọ ẹlòmí izi orí gbogbo èèyàn kan kọnu sọmọ obìnrin kan ẹ́ pé ọmọbìnrin wà gbà fún ẹlòmí yóò bá mọ́ obìnrin la pé ẹran ṣe ọmọ gidi àwọn ọmọ ọlọ́dọ̀ ẹ̀tẹ́ ní wọ́n kà àkí ló dé torí torí pé kò gbà abáde ti fẹ́ mọ́ wọ́ ìlara ní sọ̀rọ̀sọ̀lá àtàlà ní láwàlá yàtúbà aláàfífà ti àti ọmọ ìyá rẹ̀ bá bẹ́yẹ̀ kan sọ̀rọ̀ fóun fẹ́fẹ́ kó mọ́ sọ fóun náà fẹ́ lọ bẹ́yìn yẹn sọ̀rọ̀ lófin ìgbà tí ó bá tí rí pé wọ́n tọ́ ń dànù rẹ̀ àgbéwà làgbéyì eléyìí lára nǹkan tí ìjọmọ̀ ẹ̀yà wa tó lè fi dúró dáadáa ni nísìnyí mo ra nǹkan lọ́wọ́ yín àbí mo ta nǹkan fún yín látòjúwe bóyá yẹn ta fóònù fún yẹn ó wá ní kó lọ wò fún ọjọ́ mẹ́ta ó ń bẹ ní àsìkò khiyar àsìkò tó ṣe ike bóyá ó lè dá nǹkan yẹn padà so bóyá wà rà á ní 100,000 mú ta fún 100,000 pọ̀ tó ló ń máa lọ tẹ́ẹ̀tì ẹ̀ fún bí ọjọ́ mẹ́ta náà kó wo bóyá sọ láàrin ọjọ́ mẹ́ta yẹn àfáà mi yìí lágbójúwe ó wà lọ bá lẹ́yìn pé à ah, kí ní tọ́rọ 100,000 yẹn mo lè ta fún ẹni 90 mo lè ta fún ẹni 80 mo rò pẹ́ gbọ́n ṣe mọ̀ pé a ní wọn àsìkò yí pé bí ọjọ́ mẹ́ta kún lọ ló bí ọjọ́ mẹ́ta tó túnmọ̀ sí pé òun lè ga padà láàrin ọjọ́ mẹ́ta fọ́n tó ti ta fún ṣùgbọ́n kókò ọ̀rọ̀ ọ̀rẹ́ mi àbẹ́yàn yìí ó wà lọ bá ipé kìíní tó ra lọ́gbẹ́ 1000 ní mo lè ta fún ẹni 80 mo lè ta fún ẹni 90 jẹmọ́ ta ni wọ́n sọ rẹ̀ fún tí ò ní bẹ́mọ̀ ẹ́ kí ló ṣe yẹn ó ba ọjà mi jẹ́ láti tàbí sí ẹ̀ ó dẹ̀ lọ opportunity tí a ṣe ń bẹ ní àsìkò yáà àsìkò tẹ́lì yẹn lè ti dá nǹkan ẹ padà ó wá lọ bá ìpé kí ó ṣe kí ni òun lè ta fún ní 90 instead of 100 tó ra lọ́mi òun lè ta fún ní 80 instead of 100 tó ra lọ́mi eléyìí kò ṣe wà nìyí ìsìláàmù ò ní pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ àbí kó ṣe ní mo ṣe ta fún yẹn ẹ̀ẹ̀kan bá ní pé ah, àbá kíní tẹ́ta fún hundred yẹn mo lè fún ní one ten fún mo lè fún one twenty fún ṣèmi náà wà á torí bọ́lọ̀ ń lè fún mi ní one ten ó lè fún one twenty máa ní ẹ̀yìn kọ́lẹ́ṣọ́ ẹgbẹ́ kíní tí mo ta fún ẹni ìtàmọ́ ṣe ń pé zaman khiyar láwà ṣe lè ìwà tí ò ga ni kódà àwọn afá àbáre ní wípé tí ò bá kí ń ṣe ìgbà yẹn ganan sí wà kò dáa ká máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ à ń bọjà ara wa jẹ́ a ń ba ọjà ara wa jẹ́ bákan náà àtọ́hùn àlàtọ́hùn àhà ọmọ ìyá kan nájà lọ́wọ́ nìí àdẹ̀sírí pẹ́mi rẹ̀ ti ń fi síbẹ̀ kò kò tí rà á tán kò tí rà á pẹ̀ mí rẹ̀ ti ń fi síbẹ̀ káwa ni àbí lẹ́lẹ́ta fún ẹyẹ ní èsì mo lè san 100 fún nítorí pé kò tí rà wà ń ba ọjẹ́ ẹ̀jẹ́ ni à ń ba ọjẹ́ ẹ̀jẹ́ so àtọ́wọ́ àlàtọ́ mi náà àrẹ́sọ̀lá àtàlẹ́mí ká yàgò fún ara zúrù ní so a ní ẹ̀kọ́ tí ẹ̀sìn fi ń kọ́ wa tó ti fi tá a bá lo àwọn nǹkan wọ̀nyí àwùjọ wọn ń lójútu ìfẹ́ ìrẹ́pọ̀ yóò máa bẹ láàrin wa ní àwùjọ tá a bá ti ń lo òfin bákan náà sọ bá àtàwọn ọ̀rọ̀ yẹn náà wọ́n ní wà látàná àjàṣù wọ́n látàná àjàṣù ẹ má ṣe náà ṣù kí ni náà ṣù oníbẹ̀yẹ̀ kan sì ó fẹ́ ta ọjà fún isdr ẹni tí ó san owó tó pọ̀ jù ó wá gbé kalẹ̀ ṣàgbéǹgbà tó ti jẹ́ pé IFC gari èmi lè sọ wípé 50 ṣé ẹ̀kan wá kó sí 70 torí pé ẹni tó gbé e kalẹ̀ ẹni tó fẹ́ bíìlì IFC ló ṣe kí ni ó ta fún fi òun agẹ́tì èmi ò wà interested nínú ọjà yẹn lápẹjú ṣùgbọ́n mo fẹ́ fi yan àwọn táwọn interested fẹ́ fi wọn lára mi wà ní ẹ̀kan ní 60 mo ní 120 lápẹjú ní ìnira o ní ìní nǹkan ẹ̀ra tí wọ́n gbogbo màá ẹ̀ lé mọ̀ so eléyìí wọ́n pè ní kí ànájì àdúgbò ẹ má ṣe wá àwọn kan wọ̀nyí ẹ má ṣe wá àwọn olùlọ́jà ara wọ́n fi ọjà alẹ́ tí táwọn ẹran bíìtì wọn náà bíìtì ẹ wá ní ẹ fẹ́ fi ṣe àǹfààní fẹ́ni tó lọ gbà ní àbúrò fẹ́ fi ní ẹni fún má dá sí i gbàtọ́ tí mo tó ní rà yẹn ní mọ́tàbí so láti wà àwọn nǹkan tó ṣe pé a máa fojú kéré tí ẹ̀sìn wa tó wò ó pé a máa fojú kéré wọn so àwọn kan ìlú àkọjá ti rẹrẹ fanagbọ́ Muhammad sallallahu alaihi wa sallam ó ní masalẹ̀ mú ní وصل المسلمين بتوادهم وتراحمهم وتعاطفهم كمثل جسد الواحد إذا سكن عضو تداعى له سائر الجسد بالسهر والحمى أو بالحمى والسهر النبي صلى الله عليه وسلم أبا وتعالي sọ̀rọ̀ pé ẹ̀ṣọ̀kan ẹ̀ṣọ̀kan àpèjúwe ẹ̀ṣọ̀kan yín ó lè gẹ́ bí ilé tí wọ́n tí àwọn orígun rẹ̀ dira wọn mú bẹ́ẹ̀ ló ṣe kẹ́yìn mùsùlùmí níbi nífẹ̀ẹ́ ara yín níbi ìmọ̀ kẹ́ra yín níbi ìmọ̀ ṣàánú ara yín ànábì ní àpèjúwe yẹn ó dà bí ara tó ṣe wípé tí nǹkan bá kankan bẹ́ẹ̀ gbogbo ara náà kankan nítorí ẹni tí ojú nísìn ara yẹn ò gbádùn náà yìí ẹni tí àkàndùn mú lọ́wọ́ níka ẹni yẹn ò la máa sọ àní ní ọwọ́ rẹ̀ ẹ́ òun ni òṣèké ni ọmọ níka rẹ̀ ni ò gbádùn òun náà ó máa jẹ̀rọ yẹn ni bó ṣe gbogbo bó ṣe káàbù ní ṣe máa ọpẹ́ẹ̀tì lélẹ́yìí àárín àwọn ọlọ́kan ṣoṣo ìjọba yẹ ká fi bára wa wí àáfi bára wa wí adẹ̀gbọ́rọ̀ jẹ́ni tó ń lọ́wọ́ máa gba ìbáwí tí ó máa gba nàìjíríà tó dodo bá ti kílẹ̀sì tí ó ju wọ́lẹ̀ bó ṣe yẹ ká fi bára wa lélẹ́yìí tá a bá ṣe lẹ́yìn àárín bí àwùjọ da àwa mùsùlùmí àá lè jẹ́ kí agbára kan a jẹ́ kí ni òṣùṣù ọwọ́ ṣùgbọ́n tàwa ti àwọn ẹ̀kọ́ ànábìbọ̀ lọ́rùn tàwa jù lẹ̀ ìtàrí iná làwọn àrí láàrin àwọn ta aláìṣe tún náà káwo ìpọ́n yẹ́lẹ̀ yẹ̀rẹ́ tó bẹ láàrin wa ò ti tàbí bẹ́ẹ̀ ni pé eléyìí ó kìí ṣe ìlànà àwọn ta tún náà àwọn akọ́kọ́ra wa amúra wa ní ọ̀tá fóyẹ́lẹ́yẹlẹ́ eléyìí ò fẹ́ pa correction eléyìí tí ó ń sáré ló mú wọ àwa ní kí ni súnà náà lá ìta ń ṣe yẹn bá a ṣe fọ́yẹ́mọ́yẹ́mọ́ tá a jọ kan tá a dá padà síbi tó yẹ ká dá padà sí àbí pé èyí sí lórí ojú ọ̀nà torí pé ta bá ń bẹ lórí ojú ọ̀nà gidi ààrí ṣerú nǹkan mẹ́rin èyí tá a máa ṣe òun náà ní bá ṣe jọ́kan pẹ̀lú òdodo tòtó túmọ̀ sí pé nǹkan tá a ní láti tún ṣe ó pọ̀ níbi àkójọpọ̀ yí àwọn tá a láṣẹ súná lásán ká má sí sí àwọn mùsùlùmí ìpínyẹ̀lẹ̀ ìlẹ̀ àwọn mùsùlùmí ó túmọ̀ sí pé kí àti lórí ojú ọ̀nà tá a bá ti pín ẹrẹ̀ rẹ̀ torí pé tọ́wọ́ ọba tó ń pè wà tọ́sìn ìwé hafdílá ìjẹmíhàn wà látàfàràkù ẹ̀tì okùn ọlọ́run ọba mú gbogbo yìí wà látàfàràkù ẹ̀mọ́ pín ẹrẹ̀ rẹ̀ so ìpínlẹ̀ ẹ̀rẹ́ tó ń bẹ láàrin àwọn mùsùlùmí ẹ̀ ó túmọ̀ sí pé àti lórí kí ọ̀nà tó kọ̀rẹ́tì tabatun wa sọpá wa tán ìdè fún náà tabatun wa kí ẹlẹ ìrẹ́bẹ̀ ó túmọ̀ sí pé kí ní a ah, sí ojú ọ̀nà tó correct a ní láti ṣe àtúnṣe àwọn nǹkan yẹn torí pé ti ọlọ́run wa subhanahu wa ta'ala tó sọ pé wà láàtọ̀ fàgbàgbò ìtọ́lọ́run wa subhanahu wa ta'ala sọ òní fi ṣọ̀rọ̀ tó fẹ́ ilá sí ihun bí máa ká àwọn tó ṣe wọ́n mú ẹ̀sìn wọn ẹ̀sìn ẹyọ kan dínàhùn ẹ̀sìn wọn tó ṣe pé fárọ́kù dínàhùn ẹ̀sìn wọn wọ́n pín yẹ́lẹ̀yẹ̀lẹ̀ wọ́n káàmù ṣe àà wọ́n wá bẹ̀rẹ̀ oríṣiríṣi fẹ́ látàrí wọn ń fi ṣẹ̀lẹ̀ ọlọ́run rẹ̀ àjẹ́bí ó ń ṣara wọn ó dín kankan ní òun tí ń ṣùgbọ́n àṣetolé nípa àwa tí a jẹ́ mùsùlùmí ife ìpínyẹlẹyẹlẹ wa fáìgẹ́ àti ojú ọ̀nà tí a mẹ́sàn ọlá ọ̀nàmẹ́ká wà ní àwọn tàbí wà láìsẹ̀ sínú ọ̀nà ìpínyẹlẹyẹlẹ wa fáìgẹ́ àti lórí ojú ọ̀nà tí a mẹ́sàn Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ káwà ní àti káṣe àtúnṣe àti káṣe àtúnṣe tó káyé làwọn ọlọ́kan ṣoṣo bí a mẹ́sàn Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣe àwọn sàhábà ní ọ̀kan ṣoṣo bí anábíwá Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣe àwọn mùsùlùmí ní ọ̀kan ṣoṣo so eléyìí tá a bá ṣe àárí àǹfààní rẹ̀ ní àkìyàmọ́ àárí àǹfààní rẹ̀ láyé ríra yìí àárí àǹfààní rẹ̀ ní ibi ìdójúkọ a rí àǹfààní rẹ̀ níbi kátàkárà wa a rí àǹfààní rẹ̀ níbi ìbáṣe wa gbogbo everything lọ fún ti ìṣàkùnmá abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìtàbá wa sọ iná kọ́lọ̀ máa tó dé kí ó lò àtẹni tó ń sọ àtàwátà ń gbọ́ kọ́lọ̀ wa tó ṣe àtúnṣe wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته